إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run ọlọ́run ọba tí ó tún fún wa ní ìgbàláyè láti lè máa tẹ̀síwájú níbi tí a bá tafsir wa délé ní abẹ́ ọlọ́run ọba nínú títóbi rẹ̀ kí o má ṣe àìka eléyìí kún ọ̀kan nínú àwọn iṣẹ́ olóore wa atọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run gbé dìde láti lè máa jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáńlá ayé ọlọ́run bá wa ṣe àlékún ìkẹ́ àti ìgẹ́ rẹ̀ fún aṣíwájú ẹ̀dá anabi wa muhammad sallallahu alayhi wa sallam àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà bákan náà abẹ ọlọ́run ní tóbi rẹ̀ àwọn olùkọ́ wa tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ ọlọ́run kó bá a ṣe dáadáa fún wa ó bẹ̀rẹ̀ ń bí ó gbé bẹ̀rẹ̀ tóbi débi tí ó délé ní ọlọ́run mọ́fòrò wọn àwọn tó ń bẹ láyé inú wọn ọlọ́run bá ṣe dáadáa fún wọn àwọn tó tó bọ́ sálì kìyàmọ́ ọlọ́run kó bá a foríjì wọn àwọn òbí ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run má dà wọn láàmú ọlọ́run mọ́fòrò wọn mọ́ fìtínà wọn bi rahmatika ya arhamar rahimin àwa abẹ́ ọlọ́run ọba eléyìí tí à ń gbọ́ tafsiri yìí ọlọ́run kó ṣe ní àwùjáre fún wa ni má ṣe ní àwùjáre lé wa lérí ọlá àti tóbi ọlọ́run insha allah ta'ala níbi tí a bá tafsiri wa dé ní àná ibẹ̀ náà ni a ó ti tún máa tẹ̀síwájú lénìí pẹ̀lú òkú ọlọ́run tí a bá gbàgbé ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ń ṣàlàyé fún wa ọkàn líle èyí tó ń bẹ lára àwọn kèfèrí ìlú maka gbogbo àwọn àlàyé tí anabi sallallahu alayhi wa sallam kánabi ń ṣe fún wọn nínú àlàyé ọ̀rọ̀ ọlọ́run kàkà kó yẹ kí àwọn àlàyé ọ̀rọ̀ yìí kí wọ́n tara rẹ̀ mọ̀nà wọ́n tún lékún níbi ìyapa àṣẹ ọlọ́run eléyìí wá jẹ́ nǹkan tí ń fọwọ́ ba anabi lẹ́mìí sallallahu alayhi wa sallam lójú kọ́lọ́n wa pé àkíyèsí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ní kó ti ṣe ọlọ́run fọkàn balẹ̀ nítorí pé ìmọ̀nà kò sí lọ́wọ́ ẹnìkankan ọwọ́ ọlọ́run ló wà kó ti ṣe ọlọ́run ó sọ oníṣẹ́ tààràn gbígbà kò sí lọ́wọ́ ẹ̀ lóbi jẹ́ pé tí a bá ríra wa pé àjọ kan nínú ọmọlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam lẹ́ni oore ńlá ni tó sì yẹ ká máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àbí ọlọ́run ọba ní tóbi rẹ̀ kí ó mọ̀ mú wa kó lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam ọlá àti tóbi ọlọ́run. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض ولا طائر يطير بجناحيه ولا طائر يطير بجناحيه إلا أمم أمثالكم ما فرطنا في الكتاب من شيء ثم إلى ربهم يحشرون والذين كذبوا بآياتنا سم وبكم في من يشاء الله يضلله ومن يشاء يجعل ومن يشاء يجعله على صراط مستقيم قل أرأيتكم قل أرأيتكم إن أتاكم عذاب الله أو أتتكم الساعة أغير الله تدعونني كنتم صادقين بل إياه تدعون فيكشف ما تدعون إليه a tutuma alukur'an pẹ̀lú fífi ọlọ́run ṣe olùṣọ́ kó ṣọ́ wa níbi aburú ẹ̀mí wa kó ṣọ́ wa níbi aburú shaitan bisimilahi rahman rahim pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ń jẹ́ allah arahman ọba tí ó kẹ gbogbo wa láyé òní ọlọ́run arahim ọba tó ṣe kó do ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ni ó kẹ tó bá rí jọ wẹlé alqiyama abẹ́ ọlọ́run kó má ṣe fi èmi àti ẹ sínú ẹni tí ó kẹ níjọ náà ọlọ́run ọba ni wa ma min dabbatin fil ardi wala ta'irin yatiru bijanahihi ọlọ́run ọba ni kò ní í sí ọ̀kankan nínú gbogbo ohun tí ń jẹ́ dábàá ń tà á pè ní dábà aṣàlàyé ẹ lánàá a ní ti ń jẹ́ dábà náà ní gbogbo nǹkan tí ń bẹ lérílẹ̀ tí ń rìn lérílẹ̀ kò mọ lórí ẹranko nìkan ń tí bá ti ń rìn lérílẹ̀ ọlọ́run ọba ń pe àkíyèsí wa wípé kò sí gbogbo ohun bá ti ń jẹ̀dá pátá abẹ́ àṣẹ ọlọ́run ọba ní gbogbo wọn wà kò sẹ́dá kan tọ́lọ́run ọba dá tágbára ọlọ́run ò ká ọlọ́run ọba ń sọ eléyìí fún wa ká lè gbà pọ́ ọlọ́run ọba nìkan lọ́ba alágbára gbogbo ẹni tí bá ń pèrè lágbára ọ̀lẹ ni àsàmọ́tà a máa ń sọ wípé ẹni tágbára ọlọ́run ọba ò ní ká kò tí ì da ọ̀rọ̀ tí ò da ni gẹ́gẹ́ bá a ṣe sọ fún wa kò ní í sí ọ̀rọ̀ pé kò tí ì da ìyẹn ń túmọ̀ pé ó ń bẹ kò kàn tí ì da ni mùsùlùmí gbọ́dọ̀ nígbàgbọ́ wípé gbogbo ohun ń jágbára pátápátá ó ń bẹ lábẹ́ fẹ́bẹ̀ tọlọ́run ni tọlọ́run bá ní kó máa jágbára náà ni ó máa jágbára tọlọ́run bá sì ní kò ní í jágbára mọ́ kò sì tún ní jágbára mọ́ ọlọ́run bá fi sọ pé wa ma min dabbatin fil ard ọlọ́run ọba ni kò ní í sí kankan lérí gbogbo ohun tí ń jẹ̀dá tí ń bẹ lórílẹ̀ bákan náà àti gbogbo ẹ̀dá tí ń fò gbogbo ohun tí máa ń fò pátápátá tó yẹ pé sánmà òun lójú ọ̀nà tiwọn ọlọ́run ní àtẹ̀yí ti ń bẹ lérí ilẹ̀ tó yẹ pé rí ilẹ̀ ni wọ́n ti ń rìn àtẹ̀yí tó ṣe pé ojú sánmà òun lójú ọ̀nà tiwọn ọlọ́run ní gbogbo ẹ̀ pátápátá lábẹ́ ìkápọ̀ ọlọ́run ọba ni wọ́n wà. ọlọ́ni bá a ṣe dẹ́yìn èèyàn náà la ṣe dá gbogbo wọn àdáyín níjọ èèyàn rẹ̀ ń bẹ́nu yín ẹni bí ń bẹ́nu yín bá a ṣe dá gbogbo wọn náà nìyẹn nínú àwọn ẹranko èyí tó dá ń bẹ́nu wọn èyí tí ò dá ń bẹ́nu wọn nínú àwọn ẹranko wọ́n ń ṣàfọ̀mọ́ fọ́lọ́ bẹ́yìn náà ṣe ń ṣàfọ̀mọ́ fọ́lọ́ ìlà umamuna musalukum. Yeah bá a ṣe dá yín níjọ níjọ bẹ́ẹ̀ náà làwọn ṣe ń bẹ níjọ níjọ bá a ṣe ń ṣèjẹ ẹ̀mú fún yín bẹ́ẹ̀ náà là á ṣe ń ṣèjẹ ẹ̀mú fún wọn bá a ṣe ń kíyèsí àlámọ̀rí ìgbésí ayé tiyín bẹ́ẹ̀ náà làwọn ọlọ́run ṣe ń kíyèsí àlámọ̀rí ìgbésí ayé tiwọn náà. tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ẹranko a gbọ́dọ̀ bá ti rọ àwọn ẹranko fún wa ká ṣe wọ́n bó ṣe wù wá. ń bẹ bóyá ewúrẹ́ jẹ oúnjẹ rẹ yóò sì mú ewúrẹ́ yóò sì rọ omi gbóná sí létí tán bi léèrè pé kí ló dé yóò ní ó jẹ oúnjẹ òun ọlọ́run ọba ni ilá umamu ní amúta lòkun. ó àwọ ọlọ́run ọba láàárọ̀ wọn gbogbo agbára wọn ò ká kan tó bá yarí ṣùgbọ́n ọlọ́run ọba rọ̀ wọ́n fún wa á a máa jẹ wọ́n bí kìnìún ṣe lágbára tó ọlọ́run rọ̀ ọ́ fún wa ọmọnìyàn ó sì tún fi sínú kejì ìlà umamuna mọ̀tálókun bí ṣe sí ti ń bẹ fún yín náà ló ń bẹ fáwọn ẹranko náà àwọn ọlọ́run láàrọ̀ wọ́n fún yín kì í ṣe pé ṣe wọ́n wa sallam anabi ní èèwọ̀ ni èèyàn ò gbúdọ̀ fi àwọn nǹkan tó jẹ́ nǹkan ẹlẹ́mìí kéèyàn ó máa fi sunwọ́. ẹ̀rí pé ẹni tó fẹ́ tafà tó fẹ́ máa sun ọwọ́ rẹ̀ èèyàn lè fi bí bọ́ọ̀dù yìí kó fi máa sunwọ́ ṣùgbọ́n kó wá fi nǹkan ẹlẹ́mìí kan kó fi máa sunwọ́ ẹ̀ṣẹ̀ tó tóbi ni níwájú ọlọ́run ẹlòmíín wá ń bẹ nígbà tó ṣẹ̀ṣẹ̀ ń kọ́ bọ́n sí ń ta ọfà rọ́bà aláǹgbá ni ó fi máa sunwọ́ kiri ó kàn lè dúró lọ mú aláǹgbá wa para tó bá ti ta orí orí ni ó sì ti bá kí ló fẹ́ fi ṣe gbogbo oríṣiríṣi àwọn nǹkan báyìí ọlọ́run ọba ní ilà umamuna muthalukum. òun ló fà á tànàbí wa muhammad sallallahu alayhi wa sallam anabi ní inna allah katabal ihsana ala kulli shayin ọlọ́run ọba ti kọ àkọọ́lẹ̀ dáadáa lérí gbogbo nǹkan fàyídà kọtàlítún fáṣínù lọ́kìtìlà bẹ́ẹ̀ bá ń pa nǹkan ẹ̀ pa dáadáa fàyídà dàbàtún fáṣínù dìbàhà bẹ́ẹ̀ bá ń dùn nǹkan ẹ dù dáadáa kò sí nínú ẹ̀kọ́ ti Islam kéèyàn ó mú adìyẹ kéèyàn ó sì fa orí rẹ̀ já kọ́ni èwo ṣèbí kọ́sá ti kó ti gé lórí náà ni là ìlà umamuna musalokun gbogbo wọn bẹ́ẹ̀ ṣe rí wọn yẹn náà bíi tìyín la ṣe dá wọn ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn. ọlọ́run ọba ni kò sí nǹkan kan tá a kó kù tí ò lákọọ́lẹ̀ lọ́dọ̀ ọ̀tàwọ́ ọlọ́run pé nǹkan kan wá ń ṣẹlẹ̀ àbí nǹkan kan ó ṣẹlẹ̀ àbí nǹkan kan ti ṣẹlẹ̀ rí gbogbo ẹ̀ lóyọ́ ọlọ́run aṣàlàyé fún wa lánàá wípé gbogbo ohun tá à ń ṣe láyé ó dà gẹ́gẹ́ bí recorded event ni èyí tá à ń sọ yìí àti sọ ó ti wà lákọọ́lẹ̀ pé níjọ́ báyìí lásìkò báyìí ní mọ́sálásí báyìí lágbájá ọmọ lágbájá ọmọ sọ báyìí àwọn èèyàn báyìí ni ó wà níbẹ̀ níjọ́ náà ntí kó wọ́ ọmọ rò nígbà tí n bá ń gbọ́rọ̀ náà rí ìbéèrè tí lágbájá ọmọ alágbájá ó béèrè ni gbogbo ẹ ti wà lákọọ́lẹ̀ máa fọ́rọ́ pinna. jama tẹ̀yàn bá mọ eléyìí yóò mọ títóbi ọlọ́run ìmọ̀ tọ́lọ́run ọba àhátọ̀ bí kulli shay'in ilma gbogbo nǹkan lọ́lọ́run mọ̀ kó tó ṣe bó ni ò ṣe ní jẹ́bẹ̀ kó tó dáyé gan ó ti mọ gbogbo n tó ṣe ó ti mọ n tó ṣe ó sì ti mọ n tí ó ṣe ọ́ jẹ́mọ́ tàbá wá gbé ọlọ́wọ́n báyìí síbi kan a tún wá gbẹ́dá míì síbò míì tá a wá lọ́yẹ ká sìn nínú ọlọ́run àti ẹ̀dá níbi táwọn èèyàn mọ́lọ́run ní yẹ̀yẹ́ dé ẹlòmíì sì bẹ̀rù ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ ju ọlọ́run lọ tán bá sọ̀rọ̀ ọlọ́run ọba fún kò ní kaakún ṣùgbọ́n tán bá jọ́pọ̀rọ̀ ẹ̀dá ni tó sì mọ bí agbára ẹni ṣe tó tó mọ ìyà tí ń bẹ lọ́wọ́ ẹ̀ yóò bẹ̀rù onítọ̀ ṣùgbọ́n láwọn ọba ọba tó ga tó nímọ̀ nípa gbogbo nǹkan ó mọ ń tà ń ṣe ó mọ ní ti ń ṣe wá ó mọ ní tá a ṣe lérí ní ti ń ṣe wá gbogbo ẹ̀ ló yọ lọ́hún gbogbo ohun tá à ń ṣe pátá ìwọ náà máa kíyèsí wàfi anfusikum afala tubsirun tí o bá ti ṣẹlẹ̀ sí ọ rí nínú àwa tá a jókòó yìí ó kéré jù a rí bí èèyàn bíi mẹ́wàá nu wa tí ó ti ṣẹlẹ̀ sí rí ó kàn rí njọ́ kan ó lè wà níbì kan gbogbo ohun tó ń ṣe ó sì mọ fura pé bí ẹni pé ti fi nǹkan yẹn lálàá rí àbí kì í sábà ṣẹlẹ̀ mi ò mọ̀ báyà máa ń ṣẹlẹ̀ sẹ́lómìn níjọ́ tó bá lálàá yẹn ò ní rántí ṣùgbọ́n ọjọ́ tí kinní yẹn bá ń ṣẹlẹ̀ ó mọ̀ rántí pé mo sì rántí pé mo sì sọ̀rọ̀ náà ní lágbájá sọ báyìí láàfin mọ̀ pé recorded event ní gbogbo ẹ̀ pátápátá àti ṣe gbogbo ẹ̀ ti wà lákọọ́lẹ̀ ó kàn wá ń ṣẹlẹ̀ ìdí nìyẹn tọ́lọ́hún èéfi kánjú kí ló fẹ́ kan lójú tòbó ti mọ̀ pilẹ̀ lè láyè amúrò mi ń lọ́wọ́ mi ń báàjì òun ni ọba tó mọ̀ pilẹ̀ òun ló máa ń rìn òun ló mọ ibi tọrọ kó wa ọkàn gùn sí i máa farọ́pínà fil kitabi min shay. ọlọ́wọ́n bá ń sọ eléyìí láti fànẹ́bí lọ́kàn balẹ̀ pé àwọn ta ni o bá sọ̀rọ̀ mọ́ banú jẹ́ ìwọ sọ bí wọ́n bá gbọ́ kò dín ládàá rẹ kù lọ́dọ̀ ọlọ́run bí wọn ò sì gbọ́ ìyẹn ò dípò rẹ kù lọ́dọ̀ ọlọ́run torí pé ọba ti mọ̀ pilẹ̀ àtìmẹ́ni tí ó gbà àtìmẹ́ni tí ò ní gbà. ما فرطنا في الكتاب من شيء ọlọ́run ọba ní kò sí nǹkan kan tí tálọ́run ọba kó kù ìtumọ̀ tefrit òun náà ni àṣe ètò al-ifrod òun là ṣejù ọlọ́run ọba ní máa fa ọ̀rọ̀ fínà kò sí kankan tá a wá ṣe tí ò kájú òṣùwọ̀n lérí gbogbo nǹkan tá a ṣe tó ń bẹ nínú lawhil mahfud alkitab ń bẹ yẹn fil kitab lawhil mahfud ìwé tí ọlọ́run ọba wàhálà tọ́lọ́run ọba kọ gbogbo nǹkan sí pátá ọlọ́run ọba dá kọ́lám ọlọ́run ọba ní ìrẹ kọ́lám oktub ó lè mi ò mọ tí màá máa kọ ọlọ́run ọba ní máa kọ kádàrà gbogbo nǹkan àfẹ́ dá pátápátá láti bàtà bá ti dà àgbà tí ò ní sí mọ́ tọ́lọ́run ọba sọ pé alama bil kọ́lám kọ́lám gan ò dá nǹkan kan mọ̀ fún rẹ̀ ọlọ́run ló alama rẹ̀ ọlọ́run ní oktub ìrẹ gègé máa kọ́ ọ gègé ní ọlọ́run kí ni màá kọ́ làwọn afáàfin sọ fún wa pé nínú súnà àkọ́kọ́ nínú àwọn àkọ́kọ́ ntọ́lọ́wọ́n bá kọ́ da ma khalaqa Allah al-qalam àkọ́kọ́ ntọ́lọ́wọ́n kọ́kọ́ da gègé ni ṣùgbọ́n pẹ̀lú ìmọ̀ ìwádìí tó jìn dò ó fi yé wa pé gègé gan kọ́ là kọ́kọ́ aláràṣí là kọ́kọ́ nínú gbogbo ẹ̀dá tọ́lọ́wọ́n kọ́kọ́ ṣùgbọ́n àwàlíyà kọ́lámù yẹn nípa pé a fẹ́ dẹ̀dá kí n tó leri ṣáájú lérí ipa afẹ́ dẹ̀dá ọmọnìyàn kí ni ó máa ṣẹlẹ̀ sí yín gègé ló kọ́kọ́ ṣáájú ọlọ́run wá ni mo fẹ́ dá èèyàn iye èèyàn báyìí ni màá dá lọ́dún kọ̀ọ̀kan iye àwọn èèyàn tí ó máa wà lórílẹ̀ rí lóbi jẹ́ pé gbogbo ẹ̀ lóyè ọlọ́run mọ iye ẹ̀dá tí ó wà lórílẹ̀ níjọ́ kan bẹ́ẹ̀ bá sì ti fẹ́ pọ̀ ju iye tọ́lọ́run ọba fẹ́ lọ omi omi kan ó bá yalé omi yalé ó bá ṣẹlẹ̀ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn kan ó bá lọ lìyàkéde amúrankánà mọ̀fọ́ọ́lá kó lè máa jẹ́ pé iye tó fẹ́ kó wà lórílẹ̀ níjọ kan náà ni wà bẹ́ẹ̀ àwọn kan ó bá tún ní nǹkan kọlù àwọn bá máa yin bọ́ǹbù àwọn kan ó bá tún lọ lórí ìyẹn gbogbo ẹ̀ náà ń forí sọ́bọ́lọ́ ń ṣe fẹ́ iye àwọn tó fẹ́ kó máa wà lójoojúmọ́ ó mọ iye àwọn tó ń fẹ́ kó wà lérí rẹ̀ arákùnrin kan níjọ́ kan ó ń bá onímọ̀ kan ṣe fanfa oníṣèbẹ̀ sọ wípé ọlọ́run ọba ní ń dá gbogbo nǹkan wípé òun ò nígbàgbọ́ nú ẹ̀ òun náà lè dá nǹkan àfàwa ni ọ̀nà wo ni wọ́n fi dá nǹkan ó wá lọ mú ẹran bá sí ẹran bí ẹran náà mọ̀ ó wá gé ó wá kó sínú bíìgò ó wá dè pa ó wá lọ gbé pamọ́ ṣe mọ̀ pé tátẹ́gùn ò bá ti fẹ́ sí yóò ta dín ìdín ó máa jáde ńbẹ̀ ìgbà tó wá wá gbé wá fẹ́ nìyẹn ó ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sórí dín ńbẹ̀ èmi náà dá nǹkan wò dín sọ pé kò sí tẹ́lẹ̀ èmi náà mo dá ilé yìí àfa yẹn wá ní a ah, iṣẹ́ ńlá ló ṣe lóòótọ́ àmọ́ iye ìdín tó ń bẹ nínú ìgò yìí mélòó ni gbogbo ẹ̀ fàbúhìtà lẹ́dí káfàr kò bá lè sọ́mọ́ ọ́nà àjẹpẹ́ ah, kọ̀ọ̀kọ́ ló dá ṣùgbọ́n lọ́run tó dá wa ó mọ iye wa mímí ó mọ iye wa ó mọ iye tí ó máa bẹ lérílẹ̀ níjọ́ kọ̀ọ̀kan ọlọ́run mọ iye ẹni tí ò tóòrùn ò ní wọ̀ mọ́ láyé ń bì tí sì ń ṣe fàájì kiri ń sin ọlọ́run mọ̀ ló fi jẹ́ pé mọ̀ tọ́lọ́hún ìmọ̀ tó jálé jáko ni àìmọ̀ kan kò sí nínú ìròyìn ọlọ́run subhanahu wa ta'ala ma farratun jama téèyàn bá mọ̀ yẹn mọ ọlọ́run ọkàn yóò balẹ̀ ìwọ̀nba ló dára ẹ láàmú nínú ìsẹ̀mí ayé mọ́ bọ́ bá ń pe ọlọ́run ọkàn rẹ ó balẹ̀ pé ẹni tí mò ń pe alágbára ni mò ń pe ṣùgbọ́n yẹn ni ò sí mọ́ lẹ́nu ò ń pe ọlọ́run ọkàn rẹ gan dá sí mẹ́wàá ọwọ́ à ń ṣàdúrà pé ọlọ́run tó bá dẹ̀ lé assist tó bá dẹ̀ lé irú àdúrà wo ni nígbà téèyàn ṣe kiri yó àwọn ò lẹ́kọ̀ọ́ béèyàn ṣe ṣàdúrà nìmí yóò fi máa sọ pé olúwa mo pa ọ́ láṣẹ pátá ni láṣẹ ọ̀pọ̀ ọlọ́run láṣẹ láti bo síbo jàmá ẹ jẹ́ ká ní ẹ̀kọ́ bíbẹ lọ́run ẹ̀kọ́ ṣíṣàdúrà Islam kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ ṣùgbọ́n mùsùlùmí látara àwọn tí ń bá rìn látara àwọn tí jẹ́ tiẹ̀ pàápàá alájẹ́ yìí náà ṣàdúrà fún wa wọ́n ní pé olúwa agbàdúrà àwọn èyí gbàdúrà àmọ́ ṣe àdúrà ni ẹ bá ní ká àfa mi ọ̀sà bí aláàjì mi ọ̀sà àdúrà ẹ ní mọ̀ yàtọ̀ láàrin bígbà tí kékeré bá ṣàdúrà bẹ́ẹ̀ sì ni gbogbo ẹ ló lẹ́kọ̀ọ́ nínú Islam nítorí pàwọ́ àmọ́ ọlọ́run àdèmágbára ọlọ́run àmọ́ títóbi ọlọ́run ìdí nìyẹn táyì fi fọlọ́hún wé ẹ̀dá kankan bó ti wùlẹ̀ kó máa máa farọ̀ pinna filikita bí mi ṣe. ọlọ́run ọba ní kò sí nǹkan kan tá a kó kù tí ò sí nínú àkọọ́lẹ̀ lawhil mahfuz gbogbo ẹ̀ lọ́lọ́run ọba ti kọ síbẹ̀ bákan náà kò sí kò sí nǹkan tá a kó kù tí ò sí nínú alukur'an tọ́lọ́run ọba ò dá sí i. ọlọ́run ọba ní gbogbo ẹ̀dá pátápátá àtẹ̀dá ọmọnìyàn àtẹ̀dá ẹranko gbogbo yín la kó yín jọ níwájú ọlọ́run ká tó padà wá sọ̀bi tọrọ kówó padà wá já sí kò sí ní tí ń jẹ́dá kan tí ò ní du ọlọ́run ó kó gbogbo wa jọ gbàtọ́ ọlọ́run bá yanjú ẹranko tán ọlọ́run ní kún ó di èèpẹ̀ yóò wá kó ẹ̀dá ọmọnìyàn àtàlìjànú àwa méjèèjì ńlọlọ́run bá lẹ́jọ́ torí wa làlìjánà àti náà ọlọ́mọṣe wa lọ́mọ náà náà. والذين كذبوا بآياتنا صم وبكم في الظلمات من يشاء الله يضلله ومن يشاء يجعله ọlọ́run ọba ni wàlẹ́dínà kádàbù bí ayatina ọlọ́run ní kiri ànábì kó ráwọn tí wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ àwọn tí wọ́n pe àwọn àmì ọlọ́run ọba tí wọ́n pè é nírọ́ gbogbo àmì ni wọ́n fi hàn wọ́n wọ́n ní kò sí òótọ́ ń bẹ̀ gbogbo àmì ọlọ́run ọba ni wọ́n fi yé wọn gbogbo ẹ̀ ni wọ́n takò gbogbo ohun tí èèyàn rí téèyàn fi mọ ọlọ́run téèyàn fi sìn lọ́run gbogbo ẹ̀ ni ọlọ́run ọba fi hàn wọ́n wọ́n nírọ́ ni. Ron, ọlọ́run ọba ní rẹ ànábì kó rí wọn gbogbo àwọn tí wọ́n ń pe àwọn àmì ọlọ́run ọba nírọ́ bí wọ́n ṣe ń rámì ọlọ́run ọba tó wọn ò tara rẹ̀ mọ́ ọlọ́run wọn ò tara rẹ̀ jọ́sìn fọlọ́run tó dá wọn. ọlọ́run ọba wa ń sọ irú ẹ̀dá tó ń dá wọn ìrẹ́ ànábì ló rò pé wọ́n ń gbọ́ràn irọ́ ló rò pé wọ́n rí iná ọlọ́run ọba ní summun summun òun náà ní adití tó ṣe wípé kò sí nǹkan kan téèyàn sọ tó lè gbọ́ náà gbé ní summun àlàsọ́mù mufradu nìyẹn àlàsọ́mù òun náà lẹni tó di létí tó ṣe pé kò sí gbogbo nǹkan ń tẹ́ ẹ mọ́ wí kò ní gbọ́yọ̀ kan lẹ̀ báyìí ni jámù rẹ̀ ní summun adití ni wọ́n wọn ò lè gbọ́rọ̀ mọ́ rí ànábì mọ́ dára ẹ láàmú bukumu abukamu ọ̀yàyà ni wọ́n wọn ò gbọ́rọ̀ wọn ò tún lè sọ̀rọ̀ ọlọ́run ní ìyẹn nìkan kọ́ fẹ́ẹ́dọ́lọ́mọ wọ́n tún wá ń bẹ nínú òkùnkùn wọ́n ń bẹ nínú òkùnkùn wọn ò rí na inú òkùnkùn ni wọ́n tún wà ọlọ́run bá ní bọ́rọ̀ àwọn kèfèrí ṣe rí nìyẹn ìrẹ́ ànábì kìlọ̀ wá fẹ́ mọ́ bara rẹ̀ nú jẹ́ sí. Si ìwọ sọ ní tiẹ̀ gbígbà yẹn bọ́lọ́run bá fẹ́ ni wọ́n lè gbà ó bá sì wọ ọlọ́run ọlọ́run bọ́ sọ pé n tó ń torí rẹ̀ dá wọn náà níná ṣùgbọ́n sọ ní tiẹ̀ ìrẹ́ ànábì sallallahu alaihi wasallam ọlọ́run ní alladhina kadhabu bi ayatina kẹ́rí gbogbo àwọn kọ́rí gbogbo àwọn tí wọ́n ń pe àwọn àmì àwọ ọlọ́run ọba nírọ́ tí wọ́n ń rí àmì tó tó fún yàn kéèyàn ó sì tara àmì yẹn mọ́ ọlọ́run ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń sọ ọ́ tó náà súnmún etí wọn di sí bukumọ́n ọ̀yàyà ni wọ́n wọn ò lè sọ̀rọ̀ ọlọ́ọ̀ni kódà nínú àwọn oníranran òkùnkùn ni wọ́n wà àti bí òkùnkùn kan bọ́ sí míì ibẹ̀ ni wọ́n wà kò sí nǹkan tó lè jọ̀rọ̀ ọlọ́run ọba oyè wọn àwa la ṣe wọ́n bẹ̀rẹ̀ ànábì mọ́dàrá rẹ̀ láàmúlérí ẹ̀. mẹ́yìn ṣe irú. ẹni tó bá wu ọlọ́run ọlọ́run akádàrá àìní mọ̀nàmọ́ bó bá wu ọlọ́run nínú déédéé n'inu deede ọba kì ṣọba alábòsí nínú déédéé rẹ̀ nínú fẹ́bẹ̀ rẹ̀ nínú ọlá ẹ̀ bó bá wù wa ní lágbájá ọmọ lágbájá kò ní mọ̀nà gbogbo ń tẹ bá rí ẹ ṣe lérí ẹni tó bá wọ ọlọ́run ọba ọlọ́run ọba kò ní yóò ṣì lọ́nà kò ní kádàrá ìmọ̀nà mọ́ làṣìrọ̀tìn mọ́sítẹ́kìn ẹni tó bá sì wọ ọlọ́run ọlọ́run afẹsẹ̀ rẹ̀ lé ojú ọ̀nà tọ́tọ́ òun lójú ọ̀nà Islam gbogbo ẹ̀ lábẹ́ mọ̀ṣẹ́ ọlọ́run ọba ni la fi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulilayi lẹ́dí àdáná lè وما كنا لنهتدي لولا أن هدانا الله ọlọ́run àmọ́ dúpẹ́ àmọ́ mọ́ lóore lójú ọ̀nà tó fi wá ẹsẹ̀ wa léyìí àmọ́ lóore ọlọ́run ọba dúpẹ́. àwa tá a jókòó síwájú yín àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa náà bó bá wu ọlọ́run tó tọ̀rọ̀ wa bá mi kí la fẹ́ ṣe ó wu ọlọ́run ló ṣe wá ní mùsùlùmí nínú fífẹ́ bẹ́ẹ̀ rẹ̀ ni kì í ṣe pé nǹkan kan la ṣe síwájú ẹ̀ kì í ṣe pàgbára kan la ní ta fi sọ pé ọlọ́run bí n bá dáyé mùsùlùmí ni ojú ó bí mi àánú ọlọ́run ọba ló lè wá bá ó wù ú bẹ́ẹ̀ òun ló ṣe wá bẹ́ẹ̀ ọlọ́mọ mẹ́sẹ̀ wá kúrò ń bẹ̀ láéláé ọlọ́run ọba ni wàá mẹ́yẹ́sẹ̀ ayẹyẹ jẹ́ àlẹ́ wọn alẹ́ àṣírọ̀ tẹ́ẹ́ la fi máa ń pa ara rẹ̀ tá a bá ń kírun pé hidina siratal mustaqim kí wá ṣe gbogbo ẹni tí ń jẹ́ mùsùlùmí náà ló ń bẹ lórí siratal mustaqim èèyàn lè máa jẹ́ mùsùlùmí ló kọ́ èèyàn lè máa jẹ́ mùsùlùmí nírìísí èèyàn lè máa jẹ́ mùsùlùmí pẹ̀lú kéèyàn ó gbà mùsùlùmí náà ni àmọ́ lọ́dọ̀ ọ̀tọ̀ lọ́hún laysa ala siratin mustaqim kò sí lójú ọ̀nà tó tọ́ kí náà ń pè lójú ọ̀nà tó tọ́ lọ́lọ́wọ́n ọba fi sọ nínú Qur'an a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n ọba ní alam adilekum ya bani adam alla ta'budu shaitan innahu lakum aduwwun wa an ibuduni hadha siratun mustaqim ọlọ́run ọba ní ẹ̀yin ọmọ ànábì adam ṣèbí mi ọlọ́run ọba ti sọ fún yín allah tábùdù ṣètọ́n ẹ má sin èṣù ẹ má jọ́sìn fẹ́ṣù kí ni ń jẹ́ ìjọsìn fésù òun náà ni tọ́hátù ṣètọ́ọ̀nù kéèyàn máa tẹ̀lé ṣù kéèyàn máa rin ìlànà èṣù ìyẹn ló pọ̀ jù láyé àwọn ènìyàn rin ìlànà èṣù nínú múra ọkùnrin afi etí etí ọkùnrin adínrún àwọn obìnrin nílànà èṣù nínú múra obìnrin aṣígbà ẹ̀hálẹ̀ wọn awọ ṣòkòtò wọn awọṣọ ọkùnrin ìwọ àti ìyàwó rẹ jọ ń jáde ó sì wọ ṣòkòtò ó sì fi comfortable ẹ̀tún lè ń jáde ìyàwó rẹ̀ jọ jáde ẹjọ́ tí fẹ́ lọ gbọ́ wá sí ìyàwó rẹ̀ wá wọ jàlábíà àtọkùnrin báyìí ó lóun lo àsálátù gbogbo jàlábíà táwọn obìnrin ń wọ̀ ṣé jàlábíà obìnrin ni ẹja bìrà wa lé gbogbo àwọn àfa alásàlátù nígbà tó yìí ṣe wípé ntẹ fẹ́ kàn máa mú wá wọ́n mú wá ọ̀rọ̀ wá lọ bẹ̀ yẹn ọ̀rọ̀ lọ bí pé ẹ mọ̀ múra wá mọ́ báyìí ẹ mọ̀ wọ́sọ tó da gbogbo ìyẹn ìlànà èṣù ni. ọlọ́run ọba ní ṣé mi ò ti sọ fún yín ní ẹ̀yin ọmọ anabi adam ọlọ́run ní ẹ má tẹ̀lé èṣù ẹ má rìn ìlànà èṣù ọlọ́run ní dájúdájú èṣù tẹ̀rí yẹn ọ̀tá tó fojú hàn lèṣù jẹ́ sí yín afúnni ló kó abẹ́ ọ̀pẹ́ ẹrù lèṣù yóò fẹ́ kó ṣe wàhálà ṣùgbọ́n ò jèrè ẹ̀ èṣù nìyẹn ló fi jẹ́ pé ẹni tí ó wọ náà ó náà ó dààmú ẹni tí ó wà àlìjánná ó náà ó ṣe wàhálà tẹ́sù bá wá rí wípé ó fẹ́ràn kò ṣètò ọlọ́run kò ní ní ọmọ ṣe ṣùgbọ́n tí ó bá ṣe rẹ̀ yẹn jẹ́ wájú ọlọ́run ni ó máa gbé síwájú ẹ̀ ó máa ṣiṣẹ́ yẹn ṣùgbọ́n bó ṣe ń ṣe ní tí ó máa bàá jẹ́ èso ó máa ṣe rọrùn fún ọ. làbí sọ pé kì í ṣe gbogbo ẹni tó jẹ́ mùsùlùmí náà ló ń bẹ ala siratin mustaqim ìdá ń pè ní siratul ọlọ́run ọba ni wàá ní ibùdó ní àdá siratan mustaqim ó dìgbà tá a bá tó mọ ọlọ́run lẹ́ni tá a sìn nìkan tá a nípa nǹkan kan pọ̀ mọ́ ìyẹn ni èyí ni ojú ọ̀nà tó tọ́ ó dìgbà tó bá yẹ pé àlẹ́ ni tá a ń bẹ̀rù àyàfọ́ lọ́hún tún fi ṣe déédéé ọlọ́run bọ́rọ̀ bá kan ọ̀rọ̀ tó bá di pé láàrin wa àtọmọ wa èwo ni ó ṣáájú sọ́lọ̀ ní abọ́mọ tọ́rọ̀ bá kan ọ̀rọ̀ tó yẹ pé láàrin wa àtìyàwó wa èwo ni ó ṣáájú ṣéyàwó wa ni bọ́rọ̀ bá kan ọ̀rọ̀ níbi tìfẹ́ tọlọ́hún àti ìfẹ́ iṣẹ́ tá ń ṣe èwo ni ó ṣáájú kónúkàlùkù wọ́ọ́ bẹ̀rẹ̀ wa léèrè ẹlòmíì torí pé ó ń wáṣẹ́ ó sì fi Islam múlẹ̀ ẹlòmíì torí pé ó fẹ́ fẹ́yàwó ó sì fi islam múlẹ̀ ẹlòmíì ń bẹ nítorí pé ó fẹ́ jẹ́yàn láyé islam rẹ̀ wá di pé nírìírí sí báyìí a rí ní mùsùlùmí ṣùgbọ́n lẹ́yìn ó tún ní ti ń papọ̀ pẹ̀lú ọlọ́run ọlọ́run ọba wa ní kì í ṣe gbogbo èèyàn náà ló máa ń bẹ lórí siratul mustaqim ẹni tó bá wu ọlọ́run ọlọ́run ọba yaj'aluhu ala siratin ẹni tó bá wọ ọ lọ náà lọ́lọ́wọ́n báyìí máa ń jẹ́ kó wà lójú ọ̀nà èyí tó tọ́ yóò sìn lọ bọ́ lọ́n ṣe fẹ́ ká sìn yóò sẹ̀sìn bánabi ṣe ṣàlàyé ẹ̀ kì í sọgbọ́n kì í ṣagbára kì í ṣe mímọ́ ṣe ó máa ń wo ọlọ́run lọ́lọ́run máa fẹ̀sìn rọ̀ ní lọ́rùn gbogbo ntọ́lọ́run bá fẹ́ àṣìròyìn lọ́rùn láti lè máa ṣe ntọ́lọ́run ọba ọ̀fẹ́ ọlọ́run ó jẹ́ kó kórira ẹ̀ ẹ rẹ lómi tẹ bá ní ọlọ́run ọ̀fẹ́ nǹkan báyìí ah gbogbo ẹ̀ náà ní àràmù àràmù ó dà ẹ̀mí rẹ̀ ò ní kọ́ ṣùgbọ́n ẹni tọ́lọ́wọ́n ọba fẹ́ lò kẹ́ tó sọ pọ́lọ́wọ́n ọba ọ̀fẹ́ nǹkan ẹ̀mí rẹ̀ gan ó ti kọ́ tó bá jẹ́ pé ntọ́lọ́wọ́n ọ̀fẹ́ ni tẹ́ báyìí sọ pé ntọ́lọ́wọ́n ọba fẹ́ ni ntọ́lọ́wọ́n ọba fẹ́ náà ni ó máa wú láti máa ṣe tí ò bá tí máa rí nǹkan yẹn ṣe ọkàn rẹ̀ ó máa gbọgbẹ́ pípẹ́ ah, bó o lèmi náà ó ṣe máa ṣe ntọ́lọ́wọ́n ọba fẹ́ yìí ẹni tó bá wọ ọlọ́run man yasha yaj'alhu ala siratin mustaqim ẹni tó bá wọ ọlọ́run ọba ọlọ́run ọba fẹsẹ̀ rẹ̀ lérí siratin mustaqim àwọn tọrọ wáyé wọn wàá sọ pé ṣé kì í wá ṣàbòsí nìyẹn ṣé bóun ló dá gbogbo wa ó ṣe jẹ́ pé ẹni tó bá wù yóò ṣì lọ́nà ẹni tó bá wù yóò fi sójú ọ̀nà tó tọ́ ọlọ́run ọba kì í ṣọba alábòsí iṣẹ́ tọ́lọ́hún iṣẹ́ tọ́lọ́hún làákàyè ọmọnìyàn kéré tayọ tá a fi lè comprehend gbogbo àwọn iṣẹ́ ọlọ́run níbi tí làákàyè wa bá mọ náà la lè mọ́ ọmọ ìdí nìyẹn tó fi jẹ́ pé yorùjá minna àtẹ̀sílẹ̀m ìjuwọ́jú sẹ́lẹ̀ la nídìí ẹja àti ibìkan kíyèsí ọ̀rẹ́ méjì kan ń bẹ ìkan ọmọ olówó ìkan ọmọ mẹ̀kúnnù wọ́n jọjọ lọ léèwé kan náà tí wọ́n bá ní kán mú wá léèwé ọmọ olówó yìí ojú ẹsẹ̀ lòún rò ó mú wa ṣùgbọ́n ọmọ mẹ̀kúnnù bí ò bá dààmú dààmú owó yẹn ó ti léètì tako tó rí tiẹ̀ san wọ́n wá ẹjọ́ kẹ́kọ̀ọ́ parí bẹ́ẹ̀ nígbà tó tún wá yá wọ́n wá ń wáṣẹ́ ọmọ olówó ríṣẹ́ ń tiẹ̀ ọmọ mẹ̀kúnnù yìí ò tún ríṣẹ́ ó sì ń sin lọ́n ó sì ń bẹ lọ́n tán bá bi léèrè pé sí dáadáa lọ́n ń ṣe fún ọ yóò ní àà àbòsí lélẹ́yìí o òun ló yẹ kí ọ̀rọ̀ òun máa já sí ọ̀run ọmọ olówó kan táwọn bá tún jọ ṣe nǹkan ọmọ olówó ni ó tún bọ́ sí i ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ nìyẹn bí ó ṣe máa rò nìyẹn nígbà tó wá yá àwọn méjèèjì wá jọ kọ̀wé sókè òkun wọ́n fẹ́ lọ kẹ́kọ̀ọ́ ìgbà tí ìwé ó jáde ìwé àwọn méjèèjì jáde wọ́n mọ àwọn méjèèjì ọmọ olówó lówó owó tiẹ̀ kọ́kọ́ yanjú orówó tiẹ̀ kó kalẹ̀ ṣùgbọ́n máa mẹ̀kúnnù wọ́n ta ilé wọ́n ta oko kówó tiẹ̀ ó tó yanjú níjọ́ tí wọ́n dá wípé wọ́n kúrò lórílẹ̀‐èdè ó ti lásìkò tí flight wọn ó gbéra wọ́n sì ní kún ó débẹ̀ ó kéré jù ó kù wákàtí kan kan ti wà ń bẹ̀ ọmọ olówó òun ti débẹ̀ gbàtọ́ ọmọ mẹ̀kúnnù ń bọ̀ ọkọ̀ tó wọ̀ táyà ọkọ̀ fọ́ lọ́nà ìbínú ẹ̀yùn òun ló fi sọ̀kalẹ̀ ọba gbọ́kadà wípé a ó gbogbo àsìkò tó kù kò tó wákàtí kan mọ́ nígbà tí ó tún sáré tí ó tún ṣe kínní tó wo èkó tí ń lọ sí airport àwọn wọn bá ní gọ́fúnà ń kọjá wọn dá gbogbo èèyàn dúró ṣé àmọ́ kótó bá lóun ọ̀la gidi nbẹ̀rún yóò jìyà ọba bẹ́ẹ̀lẹ̀ ń bá ń fẹsẹ̀ rìn ìgbà tí ó dé bẹ́ẹ̀ flight ti gbéra nọ́mbà bíi léèrè pé irú ìròyìn wo ni ó fi ròyìn ọlọ́run jẹ̀mọ́ ìwọ ni ó ṣe ròyìn ọlọ́run yóò flashback pé ọlọ́run wo àti pilẹ̀ láti lẹ̀ struggle struggle struggle kó sì wá jẹ́ pọ̀ mọ́ olówó ló tún lọ gẹ́gẹ́ bí làákàyè ọmọnìyàn tí wọ́n bá bí léèrè ní tí ó sọ ní pọ́lọ̀ ń ṣàbòsí ṣùgbọ́n kò ju bí ọgbọ̀n ṣẹ́jú lọ wọ́n bá lọ́kọ̀ òfurufú tó fò lọ ó ti gbiná gbogbo èèyàn tó wà ń bẹ̀ lọ́jọ́ náà jẹ̀mọ́ tẹ́ bá tún padà lọ bá pé irú ìròyìn wo ló fi ròyìn ọlọ́run jama kini o sọ man yasha illah wa yudlil. ala siratin mustaqim jama tí o bá flight yẹn o tún lè búùkù rí búùkù kọ́ lọ àmọ́ ẹni tó ti kú tiẹ̀ ti tán nìyẹn gbogbo ìgbà tó lọ́wọ́ bá ń jẹ́ kí táyà ọkọ̀ ọmọ ọ̀fọ́ ọkọ̀ ọmọ póore ni ọlọ́run fi ń ṣùgbọ́n nígbà náà tó bá bi léèrè inú rẹ̀ ò ní dùn yóò ní ọlọ́run ó ṣe jóun òun dẹ̀ ṣàdúrà ọlọ́run ẹ wá gbé yẹn lérí gbogbo tí ń ṣẹlẹ̀ sí kó wá wá tẹ́lómi ò fẹ́ ṣe ọ̀rọ̀ sọ́sọ́ lọ́hùn ọlọ́run ọba ò ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ hàn wá nìyí tó bá fi hàn wá àmọ̀pọ̀lọ́ yìí sọba alábòsí àpẹẹrẹ kan nìyẹn nípa déédéé ọlọ́run tó tayọ làákàyè wa làákàyè wa làákàyè wa kéré gbogbo ntí bá ń develop àbùkù bẹ́ẹ̀nbẹ́ lóbi jẹ́ pé a kì í ròyìn ọlọ́run pé ọba onílàákàyè là ọlọ́run ọba jù ọlọ́run dá làákàyè ni nítorí pé làákàyè àbùkù ń bẹ fún làákàyè làákàyè ń develop gbogbo tí bá ti ń develop ló lábùkù lára. La ìgbà kan ni o ti develop tó bẹ̀ yẹn a jẹ́ pé àbùkù ń bẹ ń bẹ ẹ jẹ́ ká bira wa léèrè ńgbà tá à ń bẹ ní kékeré tán bá ní ká wẹ̀ nílé wẹ̀ á mọ bínú bá a dé ta níwẹ̀ má bá wọ̀sọ fún ọ ọbọ̀ sọ ńlẹ̀ pátá nìkan ló fi máa ta táyà kiri ṣùgbọ́n tó bá tún dásìkò kan bẹ́ẹ̀ yẹn kan bá pẹ́ nílé wẹ̀ ó ní àṣẹ kí a mọ̀ fẹ́ wẹ̀ ẹ rí i pé làákà yẹn ó ń dàgbà sí nígbà kan lòun mọ ọ̀tún yàtọ̀ sósì tó bá tún já làákà yẹn ó tún débi wípé ọmọ rẹ bí ọmọ pé eléwo ni eléyìí ah, ọmọ yín náà ni ah, ọmọ títa ló bí wọ ẹ̀yin náà lẹ bí làákà yẹn kan náà ni torí pé tí bá ti ń lọ diminishing return ó padà ṣẹlẹ̀ sí yóò tún máa wálẹ̀ yóò máa wálẹ̀ ṣé yẹn lẹ wá rò pé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ comprehend gbogbo ṣé ọlọ́run lóbi jẹ́ pé ntọ́lọ́run ọba fẹ́ káságbà fọ́lọ́run bọ́lọ́run bá ṣe lóun ṣiṣẹ́ òun kò tí ì lè yé wa ọlọ́run ó fi púpọ̀ rẹ̀ hàn wájọ́ gbẹdàlẹ̀ kìyàmọ̀ téèyàn wá ní ah, àṣebọ́lọ́run ṣe ń ṣe ni àṣeyìntọ́lọ́ ń gbà lérò ní. jama ẹ jẹ́ káwa náà ó wọ àwa náà kọ́lé a fi yàrá kan a fi ṣe sitting room a fi yàrá kan a fi ibẹ̀ là ń sùn sí a sì fi yàrá kan ṣe toilet tá à ń yàgbẹ́ sí. tó bá yẹ pé yàrá toilet yẹn lè sọ̀rọ̀ ni alábòsí ni ó pè wá ó ṣe jẹ́ òun lẹ̀ ń fàgbẹ́ sí ó ṣe jẹ́ òun ẹbí yàrá ni yàrá ń jẹ́ ṣebí kan lẹ gbé bẹ́ẹ̀dì sí ṣebí kan lẹ ń gbàlejò sí tẹ gbódòdó síbẹ̀ tẹ gbé gbogbo ẹ̀ síbẹ̀ ṣebí yàrá náà ni ǹjẹ́ nìkan ṣèṣì ronú pé ń ṣàbòsí rí naam wàlélá ẹlẹ́mọ́tà kí ló wá dé tètò tọ́ ọlọ́run fi ń dọ̀pọ̀lọ̀ rẹ rú ọlọ́run ní máa ń yaṣọ ayò líle bó bá wù mí máa ṣe àwọn kan lọ́nà má bá bí ọ léèrè ó ní bó ṣe wù ọ ló ṣe tó yàrá rẹ yẹn ibi yìí ló ibi yìí ló yẹ káfí ṣe tọ́ílẹ̀tì ibi yìí ló yẹ káfí ṣe bẹ́drúmù. o gbúdọ̀ gbọ́ ejò báyẹn lọ tó o bá ká sọ lójú ẹ̀jù bẹ́ẹ̀ lọ ó sọnù mọ̀nyáṣá ìrùlélẹ́wọ́ ẹni tó bá wo òun ọlọ́run òun àṣì lọ́nà kò ní mọ̀nà gbogbo wa sì kẹrí ẹ máa ṣe fún kò ní mọ̀nà torí pé àkádàrà pé yóò mọ̀nà. ẹni tó bá sì wo ọlọ́run yaj'alhu ala siratin mustaqim bọ́ bá sì wo òun ọlọ́run òun aníkẹ́lòmíì káwọn ọmọ bẹ lórí ọ̀nà tó tọ́ ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ rẹ lórí ibi tó fẹsẹ̀ wálé ọlọ́run má mú ẹsẹ̀ wa kúrò ńbẹ̀ jàmọ́ èyí táwa ń sọ yìí àwa mùsùlùmí kan lóye gbogbo ẹlẹ́sìn ẹ máa gbọ́ wàásù wọn gbogbo gbogbo wàásì wọn prosperity òun ni wọn ò mọ ọlọ́run rárá bó ti wọlé kó mọ́ nígbà tẹ́nìkan bá ń sọ fún mi pé lọ́dún yìí gbogbo ẹ̀yin tẹ́ wàá ń bì wọ́n bàbá sọ dáàdì sọ fún un pé yan hundred ẹ̀yin one thousand ẹ̀ multi billionaire ẹ mọ̀ pé nígbà téèyàn ń èèyàn ń fọpọ́ lóyìn ẹ̀ ṣeré àwọn ẹ̀rọ wàlúùkọ́ professor wà ń o nígbà tó wá di ọdún tí ń bọ̀ tí gbogbo yóò di mọ̀tìmọ̀tì tó ṣe sọ torí pé tí ó dà nígbà tẹ́ ń lọ gbogbo dẹ̀ pọ̀ ń bẹ̀ ọlọ́run tó fi wá mọ̀ وأتقاني ومن كلا وكلاني ومن كفى وكفاني jàmáà téèyàn bá rántí pé èèyàn ní kan láyé kó máa hamdan lima kọ́dé tó sọ wa tó jẹ́ àṣìnà wà wà kọ ó fún wa lójú ó jẹ́ kójú wa ó dá ìmọ́lẹ̀ ìsìláàmù mà ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ rẹ. wákàlá ni wà máa ń kà fà wà kà fà wà máa ń kà là wà kà là ni wà máa ń kà fà wà kà fà ni ọlọ́run ọba lọ́ba tí máa ń sọ̀yàn ó sọ wa kókó wa ó wo ìrìn àjò rẹ̀ láti ilẹ̀ gbogbo wa la ti kọjá létí bèbè ká sọnù ẹlòmíì ń ibi tó gbé ọlọ́run ló yóò jẹ́ mùsùlùmí ẹlòmíì ń bẹ ilé ẹ̀kọ́ tó lọ ọlọ́run yóò jẹ́ mùsùlùmí. wà á ni wà á máa ń kala la wà á ni sọlálẹ́bàdẹ ọ̀lẹ́ màánánú alánàbẹ̀yẹlẹ́ ọ̀hún. البرايا مليح adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó ṣe wá ní mùsùlùmí jama kí ló tún wá ń wá ẹlòmíì ò ní gbé agbọ́ àní òṣòwò subhanallah agbọ́pọ̀ ajẹ́ mùsùlùmí ẹ wo àwọn yẹn wọn kèfèrí ti lọ wọn ti lọ a sì máa ń sọ fún wa pé ẹjí wọn máa lọ nígbà tí èsèbí kankan làájọ ń lọ ọ̀nà ń kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni máa ń kọ́dé àmà ni. àní torí pé káwọn èèyàn máa pọ̀ nù mọ́tálásí ká wá rí orí èèyàn mọ́ nù mọ́tálásí àwọn ò ní ṣe bẹ́ẹ̀ a nítorí wípé káwọn èèyàn dé mọ́sálásí kí wọ́n rí bó a ṣe dírẹ́sì rẹ̀ tó ká wá lọ yáwó eléèlé ní báǹkì wà máa ń ká la wà kàn án la àwọn ò lè ṣe bẹ́ẹ̀ wà máa ń ká fà á ṣùgbọ́n nu àwọn èèyàn kan bẹ́ẹ̀ nu mùsùlùmí tọrọ òye wọn gbogbo tí kèfèrí bá ṣe àwọn náà ò fẹ́ ṣe bẹ́ẹ̀ wọn ha ah, lè jókòó lásán wọn ti lọ àwa náà ẹ káwa náà ẹ mọ̀jà sùn ọ̀nà tá à ń lọ òjọ́ra wa àwa ń sin lọ àwọn ń wáyé bẹ́ẹ̀ lómi bá ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ báyìí kò sí ní tí ó ṣe pé yóò dálé ìjọ kan lẹ̀ owó bá máa wọlé àwọn àgùntàn sì pọ̀ olùsọ àgùntàn ṣùgbọ́n téèyàn bá lóun fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ìjọba kọ́ wá lóun ó dá mọ́tálásí <laughs> yẹ mọ̀ pé ó tún dara rẹ̀ láàmúnú. láwákàlà ni wà máa ń káfà fani sọlálébàdé olèmọ̀nánú. ọlọ́run ọba dúpẹ́ lórí ìsìláàmù tó fi mọ̀ wáyìí wàmẹ́yà ṣayẹjẹ alẹ́ òun alẹ́ àṣírọ̀ tẹ́ẹ́. قل أرأيتكم إن أتاكم عذاب الله أو أتتكم الساعة قل أرأيتكم إن أتاكم عذاب الله أو أتتكم الساعة أغير الله تدعون إن كنتم صادقين ọlọ́run ọba ní kó ìrẹ́ ànábì tún sọ fún wọn àwọn tó ń bá sọ̀rọ̀ tọkàn wọn ti di tètè wọn ti di wọ̀nyí sọ fún wọn. àrò àyètàkùn iná àtàtìkùn àdàbọ̀là ìrẹ́ ànábì sọ fún wọn pé ẹ̀ wá rí ni sẹ́yìn gan ò ronú nípa ọ̀rọ̀ ara yín ni. àrò àyètàkùn iná àtàkùn àdàbọ̀là. ṣebí nígbà tí ìyà tó bá dé wá bá yín látọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́run bá bá dẹ ìfòòró kan sí yín tọ́lọ́run bá dẹ ìdààmú kan sí yín tá a lè máa ń pè ẹ̀rí wípé báyọ̀kọ̀ ń sáré bírèkì ọkọ̀ bá já ọlọ́run o ee ọlọ́run o oníkàlùkù mọ̀ ọ́ ọlọ́run ṣùgbọ́n sọ kalẹ̀ tán oníkàlùkù gbàgbé ọlọ́run ọ̀hún nínú ọkọ̀ òfurufú bẹ́ẹ̀ ọkọ bá ọkọ̀ òfurufú o báyọ̀ ọkọ̀ òfurufú ń lọ ó ti wá dé àwọn ààyè kan ó kò Red Sea tó bá ṣe burú ẹni kó ah, subhanallah subhanallah kò ṣe subhanallah yẹ tẹ́lẹ̀ o ṣùgbọ́n gbọ́ kó kó ṣe subhanallah subhanallah ah, kilo ló ń ṣe subhanallah ah, ẹ̀rí bọ́ kó ṣe kó ṣe nǹkan kọ́kàn àrùn ẹtì ọlọ́run ó sì ṣeé ṣe tẹ́niyẹn bá sọ̀kalẹ̀ tán kán máa pèrún báyìí kó má dìde lọ kírun ọlọ́run bá nírẹ̀ ànábì sọ fún wọn kó lẹ́ àárọ̀ àìtàkùn ọlọ́run bá nírẹ̀ ànábì sọ fún wọn ṣé wọn ò wá rí ni nígbà tí fòwúrò kan bá dé wá bá yín látọ̀dọ̀ ọlọ́run. àwọn àtàkì fọ́mọ̀ sá. àbí kọ́lọ́run tiẹ̀ sọ pé jọ́tá yóò parẹ́ kó kò léyìn lérí níjọ́ náà. naam. àfẹ́rọ̀ tẹ bá ń bẹ nínú ìṣòro wọ̀nyí sọ́lọ́hún míì tún wà ń bẹ tẹ tún lè pè lẹ́yìn ọlọ́ni ẹ̀ lẹ́lòmíì tẹ mọ̀ pè ọlọ́run lẹ́ẹ̀mọ́ pè níjọ́ náà tó bá ṣe pé lódodo nìyín lérí pé a ní kẹ́ ẹ sin lọ́hún tẹ́ ẹ sin lọ́hún yìí ṣùgbọ́n tí ṣòro bá dé ẹ̀ràn ti ọlọ́hún bí fìtínà bá dé ẹ pé ọlọ́hún ìdààmú ò tí ì dé lọ́mọnìyàn ń dárúkọ ànábì ọlọ́hún kan tó bá dojú ọlọ́hún pé ọlọ́hún gbà mí ọmọnìyàn yóò pọ̀ ọlọ́hún fitira rẹ̀ natural instinct ń bẹ yóò sọ fún ọ pé ọlọ́hún ni kò pè é ló fi jẹ́ pé tẹ bá rún kálukú bá fẹ́ bẹ lọ bàbá tẹ́wọ́ bò là ń tẹ́wọ́ sí òkè ní atẹ́ni tí ò sin lọ náà pé ọlọ́run yóò gbójú òkè súnà tọ́lọ ni ọlọ́run ọba ni tí dààmú bá dé tí fìtínà bá dé ta lẹ́ẹ̀ pè lẹ́yìn ọlọ́run. kí ló wáá dé tán fi ní kí ẹ sin ọlọ́run ọba náà tó fi ṣòro fún yín láti tẹ̀ láṣẹ ọlọ́run ọba náà balẹ̀ ìyá ó tẹ̀dí ń. balẹ̀ ìyá ó tẹ̀dí ń nàfà ẹ̀kúṣe fún mi tẹ̀dí ń ilé yẹn ń ṣá. ọlọ́ni bá ẹ̀fọ̀rọ̀ kò sí onítàn nínú gbogbo ẹ̀dá ọlọ́run tí dààmú bá dé balẹ̀ ìyá ó tẹ̀dí ń òun ọlọ́run hospital tóbìnrin bá ń lébọ̀ tó bá fẹ́ bímọ ẹ máa gbọ́ ọlọ́run o ọlọ́run o ẹni tí ń pọ ọlọ́run ọlọ́run o tó bá bímọ ọ̀hún tán ọ̀tọ̀ ni tí ó tún máa pè kò ní pọlọ mọ́. balẹ̀ ìyá òtẹ̀dẹ̀ ọ̀hún. ọlọ́run ọba ní balẹ̀ ìyá òtẹ̀dẹ̀ ọ̀hún òun ọlọ́run nìkan lẹ́ẹ̀ máa pè nígbà tí ṣòro bá dé tí fìtínà bá dé tí dààmú bá dé. ọ̀yàkùsẹ̀fọ̀ máa tẹ̀dẹ̀ ọ̀hún ọlọ́run ọba ní fayẹ́ kì í ṣe fún mọ́ tẹ̀dẹ̀ òun náà ilẹ̀ ìṣá n ti ń bẹ pẹ̀lú yín tẹ̀ ń torí rẹ̀ ń pè ọlọ́run òun ọlọ́run á sì ká kúrò fún yín tó bá wù òun kì í ṣe gbogbo àtẹ bá pè náà lòun ò dá yín lóhùn ìṣá tó ń bá rí i pé kóun ó ká kúrò yẹn ló lóore fún ọ lásìkò yẹn òun á ká kúrò ọlọ́run fi ìṣá tó ń bá fẹ́ nígbà tó ń pè òun yẹn lórí ìṣòro yẹn tó ń bá fẹ́ òun á ká kúrò bọ́ bá sì wo òun òun àmọ́ wò ó ràn ìyẹn ò sì ní kó mọ̀jọ́ lọ mọ́ ìyẹn ò sì ní lọ ọba alágbára ọba tá la rí fọba wé jọ kéèyàn ó gbà fún ni lè fi rí fọkànbalẹ̀ láyé ọlọ́run ọba ní òun nìkan náà lẹ́ẹ̀mọ́ pé ọ̀nà ilẹ̀ yìí rẹ̀ pò fún yín tó ń bá ọlọ́ni tẹ́ bá ń bẹ nínú ìṣòro gbogbo ń tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run ọba lẹ́gbàgbé wàtánsáwọ́nà má tó ṣeré kóòn gbogbo ń tẹ́ ń papọ̀ mọ́lọ́run yẹn tẹ́ ń pè lọ́lọ́run lẹ́yìn ọlọ́run ẹ gbàgbé ẹ̀ tí ìṣòro bá dé iye ń sàngó bàdánwò bá dé yóò rántí ọlọ́run ìyá ọ̀sùn bàdánwò bá dé kò ní pọ̀ sùn ọlọ́run ni ó pè ṣùgbọ́n tọkàn rẹ bá balẹ̀ tán yóò padà sídìí ọ̀sùn bọ́kàn rẹ̀ bá padà tán yóò padà sí di Ṣàngó ẹ̀ ọlọ́run ọba ní bọ́rọ̀ ẹ̀yìn ìyẹn ṣe rí nìyẹn ṣùgbọ́n fitra yóò jẹ kẹ́ mọ̀pọ́lọ̀ náà lọ́lọ́hún onìkan lọ́ba tá a mọ̀ pé tí ṣòro bá dé tí fìtínà bá dé ẹ̀ mọ̀ gbọ́ ọlọ́hun o èyí ọlọ́hun o gbogbo èèyàn ó mọ̀ pọ́ lọ́hún náà. ولقد أرسلنا إلى أمم من قبلك فأخذناهم بالبأساء والضراء لعلهم ọlọ́run ọba ni wàlá kọ́dé arsalna ila umamin min qabilik fàkàdínàhùn bilbàṣà ìwàdọ̀rọ̀ ìlàlàhùn yàtàdọ̀rọ̀ọ̀hún. ọlọ́run ọba ni wàlá kọ́dé arsalna ila umamin min qabilik ìrẹ́ ànábì ìwọ nìkan kọ́ ni àkọ́kọ́ tá àkọ́kọ́ rán nínú òjíṣẹ́ ọlọ́run ṣùgbọ́n wọ nìkan yìí kò ní sànàbì míì kò ní sójíṣẹ́ mi lẹ́yìn rẹ mọ́ ṣùgbọ́n ṣáájú rẹ àwọn òjíṣẹ́ tó pọ̀ wọ́n ti wá àwọn ànábì tó pọ̀ wọ́n ti wá a sì mọ táwọn èèyàn wọn náà ṣe sí wọn walaqad arsalna ila umamin min qablik. walaqad arsalna ila umamin min qablik. àwọn ọlọ́run ọba ti rán àwọn òjíṣẹ́ ọlọ́run sáwọn ìjọ tó ṣáájú àwọn ìjọ tiẹ̀ tó ń bá sọ̀rọ̀ yìí a ti rán wọn sáwọn èèyàn tó ṣáájú rẹ̀ náà anabi nuhu ana sáwọn ènìyàn rẹ̀ ọlọ́wọ́n bá ní inna arsalna nuhan ila qawmihi ana andhir qawmak min qabli ayati àwọn adhabun alim ọlọ́ni àwa la rán nuhu sáwọn ẹjọ́ rẹ̀ ara nabi ibrahim sáwọn ẹjọ rẹ̀ ara nabi musa sáwọn ẹjọ rẹ̀ ara isa sáwọn ẹjọ rẹ̀ gbogbo wọn la mọ èsì tí wọ́n fún wọn. ọlọ́wọ́n bá ń sọ eléyìí láti lè jẹ́ kó máa jẹ́ tẹ́sílíà tẹ́sílíà ọlọ́wọ́n ọba ó ń fi ànábì lọ́kàn balẹ̀ kánábì má bànújẹ́ àwọn ànábì tó ṣáájú náà àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ sí wọn wọ́n kọ́ tàwọn ànábì ọlọ́run ọba wọn ọlọ́run ọba nígbà tí wọ́n wá lòdì sítọ́ ọlọ́run fa akhadhnahum bil ba'sa'i wad darra. akhadhnahum bil ba'sa'i wad darra. àwọn tí wọn ò gba tàwọn ànábì ọlọ́run àgbà wọn mú bil ba'sa' òun náà ni àdánwò ìnira fil nínú dúkìá afàdánwò kàn wọ́n nínú dúkìá wọn wàdọ̀rọ̀ afàdánwò kàn wọ́n nínú fil abdan albasa'u fil amwal wàdọ̀rọ̀ fil abdan afàdánwò kàn wọ́n nínú dúkìá wọn afàdánwò kàn wọ́n lára wọn adàárẹ̀ sí wọn la'allahum báyà wọn ajẹ́juwọ́ lẹ̀ fọlọ́hún ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn tí ò ní gbà náà ò ní gbà ẹ jẹ́ ká wo Firaun gbàtọ́ lọ́run rán ànábì Musa sí oríṣiríṣi àdánwò lọ́lọ́run fi kan àwọn àwọn èèyàn Firaun lérí pé kí wọ́n gbà fún Musa ọlọ́run ọba ní kọ́pọ̀lọ́ kọ́ máa fò káàkiri bí ó dó wọn àrùn kọlù wọn síbẹ̀síbẹ̀ Firaun gbà pé láéláé òun ò lè tọ́ ọmọ bàní àwọn ọmọ Israẹli òun ò ní tú wọn sílẹ̀. Si àyàfi gbà tọ́lọ́wọ́n ọba tó tẹ̀rì sínú okun ló tó gbà wípé ẹnìkan kì í bọ́ lọ́wọ́n ọba lágídí ẹnìkan kì í sọ wípé òun fẹ́ dojú ìjà kọ lọ́hún kò sẹ́ni tó dojú ìjà kọ lọ́hún rí tọ́lọ́hún ọ̀sẹ́gun ẹ̀ so ìyẹn ni ó fìyàn lọ́kàn balẹ̀ tó o bá ti lọ́lọ́hún jọ́kàn rẹ̀ ó balẹ̀ gbogbo ẹni tí ń bá ń sọ pálágbára kan lòun kò ságbára kankan lẹ́yìn agbára tọ́lọ́hún ọlọ́run láwọn tó ṣáájú ta ara wọn ọlọ́run ọba sí àwọn náà kọ ti àwọn òjíṣẹ́ ta aránsí wọn àwọn tí wọ́n kọta àwọn òjíṣẹ́ tá a sí wọn nínú wọn fa khadnahum bil ba'sa'i wad-dar àwọn ọlọ́run ọba gbá wọn mú pẹ̀lú yà pẹ̀lú nira nínú dúkìá wọn ajé kí ìdínkù ó bá dúkìá wọn bóyá wọn a lè torí ẹ̀ padà kí wọ́n ṣe tọ́lọ́run ajé kí àdánwò ó bá wọn nínú àlàáfíà ara wọn bóyá wọn lè torí ẹ̀ kí wọ́n padà kí ó ṣe tọlọ́hún láàláhùn yàtọ̀ nínú àyà yìí àwọn àfọ onímọ̀ wọ́n mú jáde ń bẹ̀ wípé ọlọ́run ọba máa dẹ àdánwò sáwọn ènìyàn kan nítorí pé ọlọ́run fẹ́ ṣàánú wọn bóyá tádánwò ń bá ṣẹlẹ̀ sí wọn wọ́n lè wá ronú pé wàdà kí wọ́n wá padà lọ sọ́dọ̀ ọ̀tọ̀ ọlọ́run torí pé ó ń bẹ nínú àwọn èèyàn ìgbà tí dẹ̀ra bá ń bẹ kò ní mọ́ lọ́hún nígbà tí nira bá dé ìgbà yẹn lẹ́rìí tí ó wàá mọ́ lọ́hún lẹ́mọ̀rí inú mọ́sálásí òní ó máa gbálẹ̀ mọ́sálásí òní ó wà máa ṣètò ọlọ́hún ọlọ́hún ọba máa lù fẹ́ dá mí nígbà mí ọlọ́hún yóò dẹ ìnira sí nítorí kó bá a lè padà sídìí ìtọ́ ọlọ́hún ìdẹ̀ra tọ́lọ́hún wá dẹ sí yẹn kì í ṣe fẹ́ fara ní ọlọ́hún fẹ́ ṣàánú ẹ̀ ni nítorí pé tí ò bá rí ìnira yẹn ó súnmọ́ kó má ṣètò ọlọ́hún tí gbogbo ẹ bá ń dùn lọ bí ṣe ń ro yẹn ó súnmọ́ kó má ṣe tọ́lọ́n ọlọ́run sì fẹ́ kó ṣe tọ́lọ́n ọlọ́run wa ni ó yá nínú nínú ìjẹ̀mú rẹ̀ yẹn ẹ jẹ́ kájẹ́ ó le díẹ̀ ma àwọn nǹkan tó ní ti ń ṣẹ́kù yẹn kó má tó ma bẹ̀lẹ̀ ta sí pé yóò ṣẹ́kù bọ́lá ń bá wa dẹ bẹ́ẹ̀ sírú ẹ̀ dá mi yóò wà máa bẹ̀ lọ́hùn àfẹ́ máa bá bẹ̀ lọ́hùn ẹ bá bá bẹ̀ lọ́hùn yóò wà bẹ̀ lọ́hùn dọ̀la ọlọ́run ò ní yígbà yẹn padà yóò wà ní ọlọ́run a bẹ́ẹ̀ sì ni oore lọ́lọ́run ọba ń ṣe fún torí pé ọlọ́run ọba fẹ́ kó padà sídìí tọ́lọ́run lọ́lọ́run ọba fi ṣe bẹ́ẹ̀ fún un ẹlòmíín sì ń bẹ ọlọ́run yóò tẹ ilé ayé fún kó bá lè jìyà ọlọ́run á ṣe bẹ́ẹ̀ tó bá ti ń fà yóò máa jọra wọn bó bá ti ń lù yóò máa dún kí kí kó bá lè jọ máa ná ọlọ́run á ṣe bẹ́ẹ̀ fẹ́ lómìn ẹlòmíín sì ń bẹ ọlọ́run ò ní kíwọ yìí ló lọ́ ló fi ṣe tèmi ọlọ́run ọlọ́run á ṣe tẹ lómìn bẹ́ẹ̀ ọlọ́run á jẹ́ ó máa ní tí ah ọdọọdún àlè alọ́mọ bẹ́ẹ̀ lọ́ni ó ti di mọ́sálásí twenty tí mo ti kọ́nsìn ó ti di àwọn èèyàn ó wù ọlọ́run ọba ni ọlọ́run mọ̀ọ́mọ́ fi ṣàánú ẹ̀ bẹ́ẹ̀ ni tọ́lọ́run bá lọ de òṣìṣì kò ní ṣe tọ́lọ́run ìdí nìyẹn tó fi jẹ́ pé gbogbo èyí tá a bá ti wà nínú ìṣesí kámọ́rònú wípé agbára wa ni bọ́ ọba rírà rẹ tó ń kírun déédéé tí wọ́n ní tọ́lọ́run yá tó ń ṣe gbàpọ́ lọ́run bá fẹ́ lé ní lérè jàmọ́ èèyàn ó sáré no matter abo ti rò pé imani rẹ tó tọ́lọ̀ bá fẹ́ dà ọ́ láàmú tí imani yóò sì bàjẹ́ láàrin kádìjú káyà mọ bẹ́ẹ̀ iná gọmọdọ́tì àìní wọ́n ti bá a ti a yoga yẹrọ lọ omi ní halẹ̀ ìlà yoga yẹrọ lọ omi ní halẹ̀ lóbi jẹ́ bí kásámọ̀ bẹ́ẹ̀ lọ́ni. kò síjà kínní dòdò fún wa lórí èyíkéyìí nínú ìṣesí tá a bá bára wa tá a bá bára nínú ìṣesí tó dùn mọ́ wa ká mọ̀ dúpẹ́ fọlọ́run ká wá tún mọ̀ bẹ́ẹ̀ kó fẹsẹ̀ wa rinlẹ̀ lérí ẹ̀ ntẹ̀yìn ó máa sọ nìyẹn kì í ṣe pé kọ́ wá ríra rẹ pé ti da tán àwa àkòlè mọ́ rí bẹ́ẹ̀ ẹ̀ mọ́ ṣe jẹ́ ni kò sí ní tó yẹn ọba àjọ yọ nínú ọmọ mọ́ka bọ́lọ́run bá ọlọ́run a sì yàn àfa àyẹn ni ọlọ́run nínú ọmọ ìyá Ṣàngó èyí tó bá wọ ọ lọ ní í ṣe ó sì yẹ ìdí tó fi ń ṣe bẹ́ẹ̀ ó lè mọ ìyá wa ọlọ́run ọba ọmọ fara ní ẹlòmíì nítorí wípé aláhùn yàtá dọ́rọ́ bọ́yá onítọ̀hún ó lè juwọ́jú sẹ́lẹ̀ fọlọ́run kó lè rí tọ́lọ́run ọba ṣe àyà tó tún tẹ̀lé ọlọ́run jẹ́ kó yẹ wá kó tó bá tún wá wo òun nígbà míì òun á wá dẹ àrísìkì fẹ́lòmíì nítorí kó lè sọnù. So tàkọ́kọ́ òun afara ní kó lè ṣe tọ́lọ́ òun adé arísìkí fẹ́ lòmíì kó lè yapa àṣẹ ọlọ́run kó lè mọ̀ràn tí ọlọ́run láéláé faláwọlá ìdíjà ń bá súná. faláwọlá ìdíjà ولكن قست قلوبهم وزين لهم الشيطان ما كانوا يعملون ọlọ́run ọba ní falawla ìdìjà ahùnbàṣúná ọlọ́run ní kò bá máa da fún wọn ìbá máa da púpọ̀ ìbá máa ṣe wọ́n lóore nígbà tí ìjìyà ọlọ́run ọba dé wá bá wọn ìgbà tọ́lọ́run ọba fòrò wọn ìgbà tọ́lọ́run ọba dààmú wọn ìgbà tọ́lọ́run ọba kò jẹ́ kí jẹ ẹ̀mú wọn ó rí bí wọ́n ṣe fẹ́ ta dọ́rọ̀ ìbá máa da fún wọn kí wọ́n sì juwọ́jú sẹ́lẹ̀ kí wọ́n ṣe tọ́lọ́run ṣùgbọ́n àwọn èèyàn kan ń bẹ nígbà tí wọ́n tún wá tún wá ń bẹ nínú òsì ni wọ́n tún wá máa yapa àṣẹ ọlọ́run àwọn kan tún nìyẹn ọlọ́run ọba ni walakin qasat walakin qasat qulubuhum ìgbà tí wọ́n ń bẹ nínú ìyà yẹn gan tí wọ́n ń bẹ nínú òsì yẹn ìgbà yẹn lọ́kàn wọn tún wá le tẹ́ bá ní ọ̀wá kírun pé kí ló ń fẹ́ kírun fún òun ò tí jẹun àárọ̀ ìrun kọ́ ìrun ni kàkà tó yẹ pásìkò yẹn gan lọ́yẹ kó mọ ọlọ́run ọlọ́run ọba tún wá ṣe bẹ́ẹ̀ fún tí wọ́n bá ní ẹ wọ́n mọ̀ náà ń gba àwẹ̀ wo àwẹ̀ ti bá àwẹ̀ lẹ̀ àwẹ̀ wo ni òun gbà òun rí jẹjẹ tẹ́lẹ̀. ọlọ́run lásìkò yẹn ọkàn rẹ̀ ó tún wá le síta ọlọ́run kíyà rẹ̀ ó lè pọ̀ ọlọ́run má bínú sí wa bọ́lọ́run bá fẹ́ jẹ́ yẹn ń yà láyàjọ́ ọmọ tí ó dẹ̀ ọ tó sálè jẹ́ ni ìyà níwájú ẹ̀ ọlọ́run dákun má ṣe wálé ni ìyà ọlọ́run dákun ẹnì kẹ́ni ó ṣe wá ọlọ́run ọba ni walakin qasat qulubuhum. ọlọ́run ní lásìkò ìgbà náà ọkàn rẹ̀ ó wà á le sítọ́ ọlọ́run bá pèdè wá àsìkò ní lọ. نعم وزين لهم الشيطان ما وزين لهم الشيطان ما كانوا يعملون ọlọ́run ní ìgbà náà lè so wàá súnmọ́ pẹ́kípẹ́kí yóò wàá máa ṣe gbogbo tí ò da èso wàá máa ṣe lọ́ṣọ̀ọ́ fún un. wàsáyánálá òmùṣẹ́ tọ́nu máa káàánú níjọ́ tẹ ẹ bá fagídí wọ̀ lọ mọ́sálásí ìjọ náà ni wọ́n jí bàtà rẹ̀ kó ìjọ kejì kọ̀ tún ní wàá máa pé kí lè kó lọ ṣe bàtà kan tó kù ẹni kò ń wá mọ́sálásí òun wá mọ́sálásí wọ́n tún jí bàtà kó òun ò lọ mọ́ gbogbo ntí òfin ní ṣe tọ́lọ́ yẹn lè sọ ma ṣe lọ́ṣọ́ fún. wàsáyẹ́lẹ́ lẹ́hùn ṣètọ́nù mẹ́kànú yàmẹ́rẹ́. gbogbo ntí wọ́n ń ṣe níbi lílòdì sí tọ́lọ́ èso wa máa ṣe lọ́ṣọ́ fún yóò wá dàbí ẹni pé ìmọ̀ yóò dàbí ẹni pé oore ń bẹ níbi ìṣìnà yẹn yóò máa rí bẹ́ẹ̀ lójú ẹ̀ lẹ́ẹ̀fì máa rí láwùjọ wa lẹ́nìí àwọn kan wọ́n ń ṣe fàǹfà lórí ìwà pálapàla corruption àti àwọn ìwà nítìjú tó gogò láàrin àwọn ọmọbìnrin láwùjọ wa lẹ́nìí àwọn èèyàn wá sọ̀rọ̀ yẹn lọ wájú wọn sọ lọ ẹ̀yìn wọn ní tó fà náà ní poverty òṣì ọmọbìnrin òun náà fẹ́ jẹun kò sẹ́ni tí ó fún lóúnjẹ òun náà fẹ́ kẹ́kọ̀ọ́ kò sẹ́ni tí ó sanwó iléèwé ẹ̀ òun náà fẹ́ wọṣọ tó dáa níbo ni ó ti rówó ó bá wá dàgbà kó máa ṣe zìnà kó máa hùwà gbèrè tó ń bá wá ń hùwà gbèrè ó ṣe òṣè yóò máa rówó tí ó fi máa jẹun tó bá wá bẹ̀rẹ̀ ìwà gbèrè ọ̀hún owó bá máa wọlé yóò máa ra oríṣiríṣi aṣọ yóò máa ra oríṣiríṣi bàtà wọn tún bá a ṣe admission àlùmọ̀ǹkọ́rọ́ yìí àwọn pólì alábẹ́lé satellite campuses kò ní jẹ́ kò ní jẹ́ tó yẹ pé kò tí ì ní òǹtẹ̀jọba bí abẹ́ ọ́fíìsì àkànbá ẹni wọ́n ti adọ́wọ́ ẹni ẹnìkan tí ń bá a ṣe sìn ní ó sábà wọ́ kẹ̀pẹ́ òun ti wà ń pólì. wàsáyì anala ń um ṣe tọ́nù àmọ́kànú nítorí wàá ń ṣe yẹn èso wàá ṣe lọ́sọ̀ọ́ fún bẹ́ẹ̀ ṣe wá sí kó má ṣe sìn ní ẹ̀wọ̀ ẹ̀sọ̀ nǹkan mi zina yìí ló ń ṣe lòun fi ń tọ́ra wọn zina yìí èso wàá máa fún láwọn justifications lórí àwọn nǹkan yẹn yóò sì wàá máa jọra wọn náà nítorí kíyàrá ó pọ̀ níwájú ọlọ́ lẹ́fì ibi tí ti ń jẹ ibi haramu ni yóò ní láti ijọ́ yìí sóhun rí kan ni o tún wá dé ẹ̀dá kan mọ̀ sí wáàsí kíni níbo lẹ́yìn wà láti ijọ́ yìí ẹ̀dá kan kẹ́ni kankan mọ̀ sí wáàsí orí ibùkún kankan fún wọn ṣètọ́nù wa máa ṣe nǹkan yẹn lọ́sọ̀ọ́ fún yóò wá máa rò pórí ire ni. bẹ́ẹ̀ sì ni kó lè jẹ́ ní ìyá níwájú ọlọ́run ọba ọlọ́run ọba ṣe tọrọ ẹ̀ bẹ́ẹ̀ ọkàn ó le sí tọ́lọ́run وزين لهم شيطان ما كانوا فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء حتى إذا فرحوا بما أوتوا وأخذناهم بغتة أخذناهم بغتة فإذا هم مبلسون نعم ọlọ́ni falamma nasuma dhukiro bihi nígbà tí irú ẹni bẹ́ẹ̀ bá wá pa gbogbo ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n fi ràn létí tó bá pa á tì tí ò ṣe kankan mọ́ kò ní í ṣe tọ́lọ́hún bẹ́ẹ̀ ṣe wáàsí fún kò ní gbọ́ yóò ní wáàsí wò ní ìlànà eléyìí tó ń wá yìí ibẹ̀ ti ń rún jẹ lóòótọ́ ẹ lè sọ pé haramu bẹ́ẹ̀ ti bẹ̀ ti ń rún jẹ ọlọ́run nígbà tó bá wá kọyìn sọ́lọ́run ọba tán. a wà á sílẹ̀kùn gbogbo ọlá fún níbi ìyapa àṣẹ ọlọ́run yóò wá ní sọ́tán ẹni a mọ̀ sí òun lọ́kọ̀ ń lera wọn báyìí òun ń kọ́lé mọ́lẹ̀ ẹ sì sọ pé a mọ̀ sí tẹ́lẹ̀ yóò wá máa fìyẹn justify ojú ṣìnà tó wà jama bọ́lọ́run bá fẹ́ ṣìyàn lọ́nà ó mọ bí ó ṣe ṣe tó ní í ṣèṣì gbóòórùn ọ̀nà mọ̀ láyé ọlọ́run ọba lẹ́yìn ìgbà tó bá gbàgbé tọ́lọ́run ọba tán yẹn àsìkò yẹn láwàá tẹ pẹpẹ ọ̀rọ̀ fún. fatahana aleyhim abwaaba kulli kódà bó fẹ́ rí Jonathan lẹ́ni bó bá fẹ́ bá sọ̀rọ̀ yóò bá sọ̀rọ̀ abwaaba kulli shay á sì pẹpẹ ọ̀rọ̀ gbogbo nǹkan fún nítọ́lá àtayé àwọn ọlọ́run ọba ó sì fún bó fẹ́ fa nǹkan yóò rí fa bó fẹ́ lu nǹkan yóò lu yóò dùn bó fẹ́ kò sí ní tó fẹ́ tó fẹ́ ṣe tí ò ní rí ṣe ọlọ́run ọba ní a ṣe bẹ́ẹ̀ fún. àtà ìdáfà ìmọ̀ bímá òótọ́. ọlọ́run ọba ní lórí ìṣesí ni wàá máa wà yóò wàá máa yàyọ̀ pọ̀rọ́ lórí àwọn tá ṣe fún un tó ṣe pé a fi dé ẹlẹ́kẹ́ ni yóò wàá máa yàyọ̀ pọ̀rọ́ kódà yóò sọ pé kò sọ lọ́hùn ẹ̀yin tẹ̀ ń sin lọ́hùn gan kí lẹ́ni àwọn náà rántí gbà táwọn náà sin lọ́hùn kò sí nǹkan kan báwọn ṣe kírun tóhùn gbogbo ọ̀run tóhùn kírun ọ̀rá àgbà tó ń wò kírun lówó dé ọlọ́run ọba ni yóò máa sọ bẹ́ẹ̀. títí tóun ní ó fi wá mọ yàyọ̀ pọ̀rọ́ látara ń ta ṣe fún kò ní mọ̀ ọlọ́run ọba mọ́. dókítà tán fáyidà ahọ́ ọmọ bọ́lẹ̀. ọlọ́run ọba ní àsìkò tí ó rò pé yọ lágbàmú àsìkò tí bá ń mú màrà nínú ọlá yẹn àwọn ọlọ́run bá sọ pàdé àbá gbàmú lójijì kò ní í lè bọ́ débi pé yóò tọrọ àforíjìn nítorí pé ká lè fìyà jẹ la fi ṣe bẹ́ẹ̀ irú àpẹẹrẹ báyìí ń bẹ nínú ọ̀rọ̀ kọ́rùn ọlọ́run ọba nínú suratul qasas ọlọ́run ọba ó sọ ìtàn kọ́rùn fún wa láti lè jẹ́ ká gbàgbọ́ yẹ ááyà torípọ́ ọlọ́run ọba ní oríṣiríṣi ọ̀nà lọ́wọ́ tó bá fẹ́ fi ọ́ mọ̀nà gbogbo ọ̀nà tó fi mọ̀nà yẹn ni ó máa taari rẹ sí àwọn tó máa gbọ́ tọrọ tọlọ́hún ó fi yí ọ gbogbo ẹ̀ lọ́lọ́hún ó máa taari rẹ sí ibi tó máa gbé tó ti máa gbọ́rú ọ̀rọ̀ tọlọ́hún lọ́lọ́hún ó taari rẹ sí bọ́lọ́hún bá sì sọ pé òun ò ní mọ̀nà gbogbo tó fi ní mọ̀nà lọ́lọ́hún ó taari sí ọ iná kọ́rùn. iná kọ́rùn nàkánà min qawmi ọlọ́run ọba níṣẹ́ rí kọ́rúnà nínú ọmọ ìsírẹ́lì ni nínú ìjọ ànábì musa ni fábọ́gà àìlẹ́yìn òun bá ṣe tiẹ̀ lọ́tọ̀ nígbà tọ́lọ́run ọba fún lówó ọlá òrùbó lójú ó ríra rẹ̀ lẹ́ni ọ̀tọ̀ ó rẹ̀ lẹ́ni tó ju òfin ọlọ́run ọba lọ. àtẹ̀yìnà omi náà lókun. مفاتحه لتنوء بالعصبة أولي القوة نعم إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين ọlọ́run ọba ní fábàgà àlẹ́yìn kọ́rùn ó gbéraga ó ríra rẹ̀ lẹ́ni bẹ́ẹ̀ sì ni kò ní tẹ́lẹ̀ ó bẹ̀ lọ́hùn pé kọ́lọ́hún ọba kó fóun lówó kó fóun lọ́lá ṣùgbọ́n nítorí pọ́lọ́hún fẹ́ ṣì í lọ́nà ọlọ́hún fẹ́ jẹ́ ó parun bó ṣe ń bẹ lọ́hún ní kété tó bẹ lọ́hún náà lọ́hún tẹ gbogbo ọlá fún ọlọ́hún fún ní pẹpẹ ọrọ̀ èyí tó ṣe wípé kọ́kọ́rọ́ ilé owó rẹ̀ olùlẹ̀ ẹ̀sìbà alẹ́ ẹ̀sìbà ní èdè lárúbáwá ó bẹ̀rẹ̀ látòrí èèyàn méje mẹ́jọ sí mẹ́wàá àwọn géńdé bíi méje mẹ́sàn-án sí mẹ́wàá àwọn ni wọ́n ń ru kọ́kọ́rọ́ kì í ṣe ilé owó gangan kọ́kọ́rọ́ ilé owó kọ́ọ́rù náà jẹ̀mọ́ gbogbo léyìí bó ṣe tó yìí téèyàn bá di owó síbẹ̀ kọ́kọ́rọ́ kan náà sálẹ̀ yẹn ó sàfitì abẹ́ẹ̀kọ́ ẹ wá wo kọ́kọ́rọ́ kọ̀ọ̀kan débi wípé odidi géńdé mẹ́wàá wọ́n ń rù ọrùn sì ń wọ̀ wọ́n. lọ́wọ́ fi jápé jàmọ́ ọlá ń bẹ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run ọlọ́run ọba yóò fún bìgéèrè hisab ẹ mọ̀ wò bó olówó yìí ṣe tó báyìí kò sí ní tó ni kò tọrọ lọ́dọ̀ ẹ kò ní ní fi ṣe ọlọ́run fún kọ́rùnà lówó débi wípé géńdé mẹ́wàá wọ́n ń ru ilé kọ́kọ́rọ́ ni kì í ṣe ilé owó gangan kọ́kọ́rọ́ tán fi ń sílẹ̀ owó ẹ̀ níbi tó wọ́ wa nígbà musa ò jẹ́ nǹkan kan mọ́ lójú àwọn ò fi owó ba tiẹ̀ jẹ́ jàmọ́ báwọn olówó ṣe máa ń ṣe nìyẹn ló fi jẹ́ pé àáfàá tó bá mọ nínú àdánwò àwọn àwọn àáfàá wọ́n ní àdánwò mẹ́ta kan ń bẹ tọ́lọ́ ń fi máa ń kan gbogbo ẹni tó bá nímọ̀ tó bá fọwọ́ bu ìmọ̀lẹ̀ mọ́lẹ̀ tí kì í lò àkọ́kọ́ nínú àdánwò yẹn àkọ́kọ́ nínú ẹ̀ òun náà ni pé ọlọ́run yóò jẹ́ kó gbàgbé ìmọ̀ ọ̀hún bó ti wúlẹ̀ kó nímọ̀ tó ẹ mọ̀ ẹ́ rí pé wọ́n sì pẹ́ ní ilé àfa ah, fifty years ló ló ń káyọ̀rọ̀ bẹ́ẹ̀ sẹ́ ń wo ọmọ kí orí ẹ̀ fẹ́ dàrú sẹ́ni ah, yìí náà tí o bá ti lo ìmọ̀ yẹn ọlọ́run yóò yọ ìmọ̀lẹ̀ ìmọ̀ yẹn kúrò lára ẹ̀ ọ̀nà kan nìyẹn nínú ọ̀nà tọ́lọ́run fi máa ń fìyà jẹ irú èèyàn bẹ́ẹ̀ nínú àwọn ọ̀nà tọ́lọ́run fi máa ń fìyà jẹ ọ̀kan ni kọ́lọ́run ọba kó wá sọ irú onímọ̀ bẹ́ẹ̀ di ẹrú àwọn olówó ìyẹn ò tó ní káfó fi máa ṣe fáàrí bẹ́ẹ̀ ṣe ń wọ ayé ìyẹn bá délé arísọ kọ́lá lẹ́nu àwa lèyàn ọ̀kọ́ rí ah ṣé ìyẹn wá tó ní fáàrí káfá fi máa ṣe fáàrí orí ibú ni kò sínú pé fáàrí káfá fi máa ṣe fáàrí ó burú jáì káfó máa jẹ́lẹ̀kùn fólówó ṣùgbọ́n da kólówó máa jẹ́lẹ̀kùn lọ́dọ̀ àfa torí kó bá a lè mọ̀ sórí ibú lórí owó tó ní kó lè mọ bí ó ṣe ná ṣùgbọ́n àtòdíjẹ́ lọ́rọ̀ lénìí àfọwọ́ àmọ́ ṣe fáàrí pé ṣe rí ṣe rí wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Pasuma lé ni bó bá gba ọ̀dọ̀ wa yóò rí lẹ́nu àfa lọ́wọ́ á di pé tẹ bá wàá lẹ pósítà àfa ẹ wàá gbé fọ́tò Saheed Òṣùpá sí wọ́n wàá gbé fọ́tò àfa náà síbẹ̀ jama kò sóríire ẹ kán bẹ̀ fáàfáà kò sóríire ń bẹ̀ fún bó ti wùlẹ̀ kọ́ mọ́ gbogbo àwọn àfa ọ̀dọ́ àfa lè náà wàá sọ di fáàrí bẹ́ẹ̀ ṣe rí wa yìí mí àfẹ́ rí Saheed Òṣùpá tó bá bímọ àwa wa ni ó pè kí ni kí ni ìtumọ̀ ṣe ṣáájú òṣùpá torí ẹ̀ ṣe tọ́lọ́hún bẹ́ẹ̀ ṣe súnmọ́ tó ọ̀hún náà ebi sọ kúsọ náà náà sì ń sọ káàkiri látara àdé eléyìí jẹ́ mọ́ àwọn olówó afọ́gbọ́dọ̀ yẹpẹrẹ ara rẹ̀ lọ́dọ̀ olówó kólówó lè sorí ire torí pé bọ́ọ̀ bá ṣe yẹpẹrẹ ara rẹ̀ kò sọ̀rọ̀ tó fẹ́ sọ fún kò ní kakún yóò rò pé gbogbo ń pè. ìhàn wáhìdá mú tàwa rẹ̀ hàn. أشهدت على شيطان من ألف عابد أشهدت على شيطان من ألف عابد láwọn ìlú tẹ̀sìn ti yáwọn èèyàn àwọn olówó náà máa máa gbé owó wọn wá pé ẹ dákun ẹ tọ́ wa sọ́nà bó o láṣẹ na tá a fi òfin bínú sí wa wọ́n máa wá àwọn àáfàá káàkiri ni ṣùgbọ́n lọ́dọ̀ tí wá ń bì kódà bó bá bó bá ṣèṣì súnmọ́ bó bá lọ kíjọ́ kan tó bá dijọ́ kejì yóò fọ̀ bẹ́ẹ̀ lé ọ àbá ẹ dákun ẹ bá pa ẹran yẹn àbá náà bá gbọ́n sí báyìí pé wọ́n fẹ́ gbọ́n pàdìyẹ nílé wọn lé ni wọ́n rán ṣẹ̀ṣẹ̀ mi ah, ṣé iyì wàá lè yùn sápọ́nlé nìyẹn àáfà gbúdọ̀ pọ́n ìmọ̀ tí ń bẹ lára rẹ̀ lé kódà káàfà yẹn ó kéré lọ́jọ́ orí kódà kó mọ́ ní nǹkan kan iyì ìtọ́lọ̀ ń pọ́nlé ní ìmọ̀ ó gbúdọ̀ fi àpọ́nlé sára tí ń bẹ lára rẹ̀ yẹn ẹni tó bá jólówó Sheikh Adam ọlọ́run ọba kó bá yọ́nú sí wọn kó bá kẹ́ wọn lọ́dún kan ọ̀kan náà àwọn olówó ńlẹ̀ Yorùbá wọ́n wà níjókòó kan wọ́n pa àwọn àfáà síbẹ̀ wọ́n pa àwọn olówó náà síbẹ̀ olówó yìí ńgbà tó ń wá ń bọ̀ ààyè táwọn àfáà wa jókòó sí lọ́fẹ́ lọ jókòó sí lóòótọ́ owó láwà ní ìgbà tó ń bọ̀ nígbà tí ń bọ̀ Sheikh Adam abánigbétọ̀ ẹ sọ fún lágbájá kọ́ lọ jókòó sáàyè àwọn olówó ọ̀ báwo láwà níjú bẹ́ẹ̀ lọ ìsàfà lọ jókòó sáàyè àwọn olówó eré ni wọ́n pè ìsà ń bọ̀ àwa ni tọ́ àwọ̀ máa lọ sékòó níbàdàn ní lọ́dún náà tí ò bá ti lọ jókòó sáàyè àwọn olówó ẹgbẹ́ ẹ̀ àwa àfa àbáyín du àyè olówó kó jókòó láàyè olówó káwọn àfa náà jókòó láàyè tiwọn bọ́rọ̀ ẹ̀sìn bá délẹ̀ onímọ̀ tó fi sọ owó nìwọ ní tọrọ bá ti kàn ọ̀rọ̀ owó á pè ọ́ kò náwó olówó yẹn ń jọ náà ó wá gba mike ó wá dáàrin ọ̀nà wájú òsè lọ mọ́ ẹ̀yìn òsè padà sí àwa ni kò gbúdọ̀ wá bí o bọ́bá wá bí yìí àwọn ó dìde àwọn màlọ́ wọn wá ní n tó ń fi respect wọn nìyẹn wípé wọn ó sọ òótọ́ ọ̀rọ̀ fún yàn igbe ibi tani kò wọn lọ jókòó sí náà ló lọ jókòó sí ṣùgbọ́n òun sáfẹ́ sọ gbólóhùn kan kan fún oní mike láti lè appreciate pé a nírú àwọn àfa báyìí jẹ̀mọ́ mélòó inú àfa ní ṣe bẹ́ẹ̀ àfa mi fẹ́ lè sọ pé kò ń dìde láàyè tó ń gan kó lóun yẹn wá jókòó bẹ́ẹ̀ nítorí èló ní ọ̀wà á fún àfa mi máa sọ̀rọ̀ olóyún pé sabas ó tún bi tó dé yẹn ẹ gba máìkì lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ ta ni so látara àdí eléyìí ló fi jẹ́ pé ibi tó o bá sì fira rẹ sí ibẹ̀ náà n tó ti ń bẹ lọ́wọ́ ẹ̀ lọ bí o rí ọ yọ wọ ná pẹ̀lú owó tó nìyẹn tí o bá rà àfa ni ó sọ bí ó ṣe náwó tó fi lè rí ọ̀nà ọlọ́run bí kọ́rùnà ṣe ṣe sí musa nìyẹn ó ní kí ni musa jámá àwọn ènìyàn rẹ̀ wá sọ fún pé láta fura. àwọn ènìyàn rẹ̀ sọ fún pé rẹ̀ kọ́rùnà pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọ́wọ́ ẹ láta fura mọ́ yàyọ̀ lóòótọ́ àmọ̀pọ̀ olówó láta fura mọ́ yàyọ̀ pọ̀rọ́. torí pé tọ́lọ́wọ́n bá ṣoore fún ni ọlọ́run fẹ́ kéèyàn ó dúpẹ́ ni ọlọ́run ò fẹ́ kéèyàn ó yàyọ̀ pọ̀rọ́ torí pé kí ló fẹ́ yàyọ̀ pọ̀rọ́ lé lórí ṣé wọ́n ló ní nǹkan yẹn ni ságbára rẹ ló fi ní ní ṣèbó wọ ọlọ́run ló ṣe fún èèyàn máa dúpẹ́ ni èèyàn kì í yàyọ̀ pọ̀rọ́ lórí oore tọ́lọ́run bá ṣe fún yàn nítorí àsìkò pẹ̀lú ògo ọlọ́run tó bá dọ̀là á máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ kọ́rùn láti lè máa fi ọlọ́run yóò dẹ ọ lásì yóò wá máa rò pé èwo ní aburú ṣetọ́lọ́hún àṣetọ́lọ́hún owó ń pọ̀ àṣetọ́lọ́hún ọmọ ń pọ̀ àṣetọ́lọ́hún alẹ́sẹ̀ níta bá ti sọ lábẹ́ gé kí làwọn fẹ́ ṣetọ́lọ́hún sí kí tọ́lọ́hún ó lè ṣẹ lérí ẹ̀ bọ́lọ́hún bá sì fẹ́ fìyà jẹ lómi ó lè sòsì lọ́lọ́hún ó dẹ sóhun ẹ̀mí rẹ̀ wà máa lé lẹ́ anal fakọrọ akọrọbù ilal kúfọ̀rọ̀ òsì súnnimọ́ ni ó súnnimọ́ kẹfẹ́rí púpọ̀ ọlọ́run lè fẹ́ ṣe ẹlòmíì lọ́nà òsì ni ó dẹ sóhun bọ́lọ́n bá sì tún fẹ́ẹ́ fẹ́ lòmíì mọ̀nà ó lè jẹ́ kó sì ni ó dẹ sí tó sì ò bá ta ó ṣeé ṣe kó má ṣe tọ́lọ́hún òsì yẹn ni ó jẹ́ ọ̀ràn ti mọ́sálásí ẹlòmíì sì ń bẹ tọ́lọ́hún bá fẹ́ kó mọ̀nà ọlọ́run sọ pé káfílẹ̀ yìí lówó ni ó fi ṣe tọ́lọ́hún gbogbo ẹ̀ ní ń bẹ lọ́dọ̀ ọlọ́run fi sọ níwájú ayà pé man yasha yudilil Allah ẹni tó bá wo òun ọlọ́run òun á sí lọ́nà òun á kádàrá ìsìnà ẹni tó bá sì wo wọn ọlọ́run ọlọ́run afẹsẹ̀ rẹ̀ lé ojú ọ̀nà àwa lọ́dọ̀ ọlọ́run tó fi wá sójú ọ̀nà Islam ọlọ́run má ṣì wá lọ́nà gbogbo èyí tó máa ṣe fún wa níkẹ́ má ṣe ní sábàbí ìṣìnà wa ṣe ní sábàbí tẹ́sẹ̀ wa ó fi máa rinlẹ̀ lójú ọ̀nà ọlọ́run ọlọ́run àti tóbi ọlọ́run kẹ́lí mọ́ta ní kọ́fí fàtà على رسول الله السلام عليكم ورحمة الله وبركاته àkọ́kọ́ nípa obìnrin tí ó ń fọmọ lọ́mú nínú Ramadan àbí obìnrin tó lóyún nínú Ramadan tí ó sì fẹsẹ̀ rinlẹ̀ wípé agbára rẹ̀ ò ní gbé kó gbàwẹ̀ obìnrin ń bẹ tó ń fọmọ lọ́mú àbí tó lóyún tó lè gbàwẹ̀ tí ó dẹ̀ gbàwẹ̀ tó bá lè gbà ó dà púpọ̀ wa an tasumu khayrun lakum kéèyàn ó gbàwẹ̀ yẹn ló dájú ṣùgbọ́n tó bá rí wípé agbára àwọn ò ní lè gbé kó ń gbàwẹ̀ ọ̀rọ̀ márùn-ún làwọn àfáà sọ lérí ẹ̀ ṣùgbọ́n èyí tó tẹ̀sùnwọ̀n jù ẹyọ ni wallahu a'lam ẹyọ kan tèmi sọ ń kó tẹ̀sùnwọ̀n jù lọ́dọ̀ ẹlòmíì ó lè má tẹ̀sùnwọ̀n ṣùgbọ́n pẹ̀lú ẹ̀rí tóníkàlùkù bá rí òun ni ó fi sọ pé kan tẹ̀sùn wọn lọ́dọ̀ òun ó ń bẹ nínú àwọn àáfàá tí wọ́n sọ pé obìnrin yẹn tí ò lè gba àwẹ̀ yẹn tí Ramadan bá lọ tán yóò dá àwẹ̀ yẹn padà yóò tẹ̀ tún bọ́ yẹn nígbà tí Ramadan lọ yóò mọ̀ bọ́ yẹn tí Ramadan bá tún lọ tán yóò dá àwẹ̀ yẹn padà ó ń bẹ nínú àwọn àáfàá tí wọ́n sọ wípé yóò fi àwẹ̀ yẹn lẹ̀ tí Ramadan bá lọ tán yóò san àwẹ̀ yẹn padà kò ní bọ́ yẹn ó ń bẹ nínú àwọn àáfàá táwọn sọ wípé irúfẹ́ obìnrin bẹ́ẹ̀ kò tiẹ̀ ní bọ́ọ̀yàn kò sì ní gbà rẹ̀ kàkà padà Ibn Hazmi sọ bẹ́ẹ̀ sọ sì ń bẹnu àwọn àfa tí wọ́n sọ wípé yóò bọ́ọ̀yàn nìkan ni kò ní san àwọ̀ yẹn padà mọ́ ọ̀rọ̀ èyí ni tó tẹ̀sùn àjò lọ́dọ̀ tèmi nítorí pé a rí ọ̀rọ̀ àwọn sàábé lórí ìdájọ́ yẹn Abdullahi ibn Umar àti abdullahi ibn abbas radiyallahu anhuma gbàtí wọ́n wá bi wọ́n léèrè nípa ìdájọ́ obìnrin tí ó lóyún tí ò lè gbààwẹ̀ àbóbìnrin tó ń fọmọ lọ́mú ìdájọ́ tí wọ́n sọ ni wípé yóò bọ́ ọ̀yàn ni kò ní gbààwẹ̀ yẹn padà so fatawa sàábé ó dẹ̀ ní wéètì ju fatawa anybody lọ so ti yé báyìí ṣùgbọ́n tá a bá wo ọ̀rọ̀ jumhur imam malik imam shafi ọ̀rọ̀ tí wọ́n pọ̀ lórí ibẹ̀ yẹn wípé yóò padà yóò bọ́ ọ̀yàn yóò tún gbà padà kankan but fatawa àwọn sọ̀hábà àwọn rà nàbí sojú sallallahu alayhi wa sallam tán bá dẹ̀ mú fatawa kan wá ìgbàgbọ́ wa ni pé wọ́n ti gbọ́rọ̀ yẹn lẹ́nu ànábì sallallahu alayhi wa sallam náà so ìyẹn dẹ̀ tún fún yàn ní ó fún wa ló fi wa lọ́kàn balẹ̀ torí pé obìnrin tẹ ni yóò dá àwẹ̀ padà gbà tí ó bá tún fi di ọdún kejì ó ti ti lóyún kó o tún tó yegere o tún fọmọ lọ́mú nígbà bá tún yegere o ti ti lóyún ṣe mọ̀ pé bẹ̀rẹ̀ bá yẹ kó bá ti bọ́ọ̀yàn ni tó bá ń bọ́ọ̀yàn kò ní ìdí pé yóò dá padà mọ́ so ìyẹn wà bí mo ṣe ṣàlàyé nìyẹn then nípa ti fídíà uh, ẹni tí ó ń bọ̀yàn ẹ̀ẹ̀kan náà ni tó bá gbé sínú fún yẹ́kìfì ó ti parí kì í ṣe pé dandan ni kó tún gbé sáàrì fún ṣùgbọ́n tó bá tún gbé sáàrì fún faman tatawwa khairan fahuwa khairun lahu ó fi yẹn tún ṣiṣẹ́ olóore ni sókè ọlọ́run kí ó ṣàánú wa ẹni tá a gbé uh, agolo oúnjẹ agolo méje fún ó lè mọ́jọ́ nìkan náà ni ó jẹ ó lè lọ́mọ ó lè láwọn èèyàn míì tí ó kó lè ṣòfò tàbá dẹ̀ rí wípé gbígbé fún báyẹn a lè gbé fún tútù so ètò bá fẹ́ ṣe jẹ́ńbẹ́ yóò ṣe jẹ́ńbẹ́ yóò gbé yòókù yóò tún fi gbé pamọ́ yóò fi ṣàǹfààní hádà wàláhù alam. then lórí ọ̀rọ̀ fídíà yẹn kí rọmọdọ kí tẹ̀síìrì ó tó tẹ̀síwájú tù nígbà yẹn lọ inshallah á ṣàlàyé ọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ lórí ẹ̀ torí pé àwọn kan wà ń bẹ̀ tí ó tó wọnú ara wọn so tí a sì lè sọ gbọ́n báyẹn títí tá a fi ṣe àwọn iṣẹ́ kan lérí ọ̀rọ̀ yẹn insha allah pẹ̀lú ògùn ọlọ́run a padà sọ ní nínú tafsiri ó ṣeé ṣe kó sọ̀la ó dẹ̀ lè sọ̀tún la insha so na mo rò pé a ti dáhùn ìbéèrè tí yín dẹ̀ nípa toilet ṣe é rí toilet ti ní definition nínú fiqh gbogbo ọ̀pọ̀lọpọ̀ ilé ìtàn water closet ó fẹ́ẹ̀ mọ́ kó definition toilet hundred percent sínú ó dà gẹ́gẹ́ bí ilé ìwẹ̀ èèyàn wá gbé pò sí ilé ìwẹ̀ èèyàn yàgbẹ́ èèyàn wá yàgbẹ́ yẹn tán èèyàn gbé yẹ èèyàn lọ́dàánù ṣé n téèyàn sọ yẹn sọ́sọ ilé yẹn di toilet naam pò ní wọ́tà kíní téèyàn jókòó sí òun pò náà ni aláwo àbí pò kọ́ nígbà wọ́n bá sì yàgbẹ́ síbẹ̀ ìgbẹ́ ò ń bẹ̀ ìgbẹ́ lọ ni so orúkọ tí nǹkan yẹn tó tó wà lérí ẹ̀ lóòótọ́ à ń yàgbẹ́ ń bẹ̀ but orúkọ tí a kọ́kọ́ máa gbélé ni pé léèwẹ̀ ni ìròyìn léèwẹ̀ pọ̀ lérí ẹ̀ ju ìròyìn tọ́ílẹ̀tì lọ <clears throat> so ti yí wa báyìí so a dẹ̀ lè sọ̀rọ̀ ní tọ́ílẹ̀tì so ti yí wa báyìí a lè sọ̀rọ̀ ní léèwẹ̀ so ti yí wa báyìí so mo fi sọ wípé tíbẹ̀ bá mọ́ dáadáa gbogbo àwọn nǹkan yẹn a lè sí ń bẹ̀ ṣùgbọ́n bòmíì wa máa ń bẹ tó ṣe wípé kíní yẹn ti bàjẹ́ débi pé tán bá yàgbẹ́ ìgbẹ́yìn yóò kún gan débi pé <laughs> wọn ò ní flush yẹ tí o gbé okùn ẹ̀hẹ́n èèyàn ìròyìn tọ́lẹ̀tì ń dúró lérí àwọn àyẹ̀yẹ irú tọ́lẹ̀tì ẹlòmíì sì ń bẹ tó jókòó bẹ̀ gan ó rò pé inú yàrá ló wà ní kódà ó tún mọ bí ikú ọmọ kàwé kan ó ti gbàgbé pé òun ṣe so so bí nǹkan yẹn bá ṣe rí ni ó dìtàmì hókùmù tí a gbé lérí ibẹ̀ hádà wallahu ìdáhùn ìbéèrè lórí wípé wọ́n ní orí orí ẹja kan lọ́lọ́run dálé ayé lé ọ̀rọ̀ yẹn náà àti máa ń gbọ́ wà nù tíra kan bẹ̀tì ìtàn yìí ò lálàáfíà àwọn Israeliyat ni <clears throat> torí pé a lè rọ̀rọ̀ yẹn tọpa dọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam àdẹ̀rí tọpa dọ́dọ̀ ọlọ́run àwọn Israeliyat ni àwọn èèyàn kanu tíra lóòótọ́ bẹ̀tì àwọn ọ̀rọ̀ tí ò lálàáfíà bákan náà àfáà ti ń ṣe wáàsí tó ní àánú Islam ń ṣèwò èwo ní í ṣe láàánú bẹ́ẹ̀ ìbọn ọlọ́run ti parí rẹ̀ àyè ó máa kún mọ́lẹ́tù lákùn dìínà ọlọ́run ti pé islam ọlọ́run ti parí ìdẹ̀ra rẹ̀ lórí islam bó ni ní àánú tiẹ̀ ṣe òun ní ọ̀sẹ̀sẹ̀ tún islam ṣe ni àbí kíni wípé mùsùlùmí ò lówó lọ́wọ́ àwọn tó lówó lọ́wọ́ jù lágbàáyé mùsùlùmí ni àbí tí ọba máa ti ń sọ lókun lágbàáyé àwọn tó ní owó jù lágbàáyé mùsùlùmí they are all muslims mùsùlùmí ni so bóyá ibi tí ibi tó wò òun ni ní tó jẹ́ yíyọ́ dàbẹ́ ni pé à ń fún yàá mu lórílẹ̀‐èdè yìí ni wípé àwọn ìka làwọn olórí wa òun ni ọlọ́run ṣe ìdẹ̀ra fún wa nàìjíríà kọjá kọ́mọ nàìjíríà ò sọ́fà ìdẹ̀ra ń bẹ nàìjíríà kọjá ká sọ́fà sọ ọlọ́run dẹ̀ ti sọ fún wa pé lẹ́yìn náà bá ti ṣe tán tẹ́ bá ti yí padà á yí padà fún ẹ̀yin lẹ́ kódà àgbà míì bẹ àti bẹ lọ́n gan yóò mọ wíwọ̀n ah, ọlọ́run ṣàánú wa nàìjíríà ah, kí tù la fẹ́ sọ pé kọ́ lọ́run ó ṣe tí ó ṣe gold ń bẹ epo ń bẹ gbogbo ẹ̀ ń bẹ kí la fẹ́ sọ pé kọ́lọ̀ ń ṣe fún wa tí ò ṣe àwa ni ká túnra wa ṣe nígbà tẹ́nìkan oṣù bá ń kó o lé almost bíi fifty billion ẹ dákun sí ọmọ jẹ owó ni kí ló fẹ́ rà kí ló fẹ́ jẹ so ibẹ̀ yẹn ni wípé ọlọ́run ṣàánú wa so kọ́lọ̀ kó má bínú sí wa so kọ́lọ̀ kó sì bá tún àwọn tó ń bẹ lókè ọlọ́run bá tún wọn ṣe àwa tá à ń bẹ lábẹ́ náà ọlọ́run tún àwa náà ṣe torí pọ̀pọ̀lọpọ̀ wa náà kọ́lọ́hún ó ṣàánú wa mo fẹ́ má pèjú kékeré kan wa lórílẹ̀‐èdè nàìjíríà tíyàn bá fẹ́ tẹ̀ lófin ìyàwó sì jẹyàn bọ́ọ̀ fẹ́ violate òfin ó rì í ṣe pẹ̀lú rọrùn ẹja ti ibìkan kíyèsí onílẹ̀ kan ní ìsìn báyọ̀ o fẹ́ kọ̀ nǹkan kan síbẹ̀ ọwọ́ lọ fẹ́ gba ogbà púrúfà ó ṣe bàbá ńlá wàhálà ìwọ́sà lọ́mọ ẹ ṣe lọ tó bá ti ń ṣe lọ àwọn kọ́kàn dé wọ́n fà kíní kan sí báyìí tó bá ti fà sí tó bá ti fún wọn ní nǹkan kan ó nìyẹn máa bá nǹkan rẹ lọ because wọn ò fẹ́ kó wá san àpúrúfà yẹn gan torí pé wàá san àpúrúfà yẹn owó tó ní alágbélébú yẹn ò lè yọ so kọ́ ọ mọ́ wàá ṣe àpúrúfà yẹn òun náà ń fẹ́ lóòfin ni pé tọ́ba ní yege láàrin ọjọ́ kejì ó ti rí pé àwọn kan ó ti wá ẹ wàá rò pé to be demolished to be kíní kan gbogbo ẹ̀ ọ́ nígbà ọba ni bí ọ̀sẹ̀ kan ó rí pé kò wà demolished mọ́ wáyé tí òfin wá wà demolished ṣé bí rísìn kan lẹ́bi sọ pé kan demolished ṣé rísìn yẹn ti kúrò ń ni ó lẹ́bìrì wípé ìwọ tó bá fẹ́ tẹ̀ lófin ìyà ó sì jẹ́ ọ́ ní nàìjíríà yìí pé mo fẹ́ tẹ̀ lófin bó sì yẹ kó rí bó sì yẹ kó àwọn góòtù máa fi ọ́ sí ẹ̀yẹ gan ibẹ̀ tó jókòó sí ọ́yá ẹgbẹ́ fáìlì wọn lọ́bẹ̀ ẹ̀hún ẹlòmíì tí ò tẹ̀ lófin yóò sì ṣe tó fẹ́ ṣe tán tiẹ̀ sọ fi jẹ́ wípé ọlọ́run ò fìyà jẹ wá o àwa ni à ń kó nira bára wa lórílẹ̀‐èdè la fi bẹ lọ́hùn àwọn tí ń bẹ lórí kọ́lọ́hùn olórí kọ́lọ́hùn bá a tún ní tó ń gbowó sí lọ́fíìsì àti tún lè rí nǹkan yẹn ṣe lọ́fíìsì di wàhálà bíyàn bá ti fún ní nǹkan kò ní báyàn ṣe so ibẹ̀ lẹ́nu míì ti ń rówó tí fi ń ra mọ́tò míì ti ń rówó tí fi ń kọ́lé ṣé ọlọ́wọ́ wa fọ́ àlùbáríkà sí so látara àdé eléyìí ọ̀rọ̀ wípé àánú Islam ṣe ìyá ìyá ọjọ́ mùsùlùmí o bíyàn bá dé Dubai èèyàn mọ̀ yìí pé inú àwọn ìlú Dubai gbogbo Dubai yẹn náà Jeziratul Arabian Peninsula gbogbo bẹ̀ ara Saudi náà gbogbo bẹ̀yẹ kọ́tọ́ọ̀rù gbogbo ẹ̀ tẹ́lẹ̀ kó tó di gbogbo wọn pin àbí Kuwait lèyàn fẹ́ sọ àwọn yóò sọ pé yà ń jẹ wọn àwọn yẹn ò jẹ́ ẹ̀mọ́ tán pè ní yà kí ló ń jẹ́ yà <laughs> àwọn ò mọ̀ Islam náà náà ń ṣe èyí táwa dì mẹ́rù ní fìyà jẹ wa oní ká lọ ká lọ túnṣe so ti yé sokolo wọn la tóbi rẹ kó síjú àánú rẹ wò wá kó sànù wá téèyàn bá fẹ́ lóun fẹ́ sànù àwọn mùsùlùmí èyí ò mọ̀ sọ dáadáa fáwọn èèyàn ní kí jẹ́bi kan lọ ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ẹ jẹ́ ká máa sin lọ́hùn bẹ́ẹ̀ yẹn bá ti ń sin lọ́hùn bó ti tó àti bó ṣe yẹ ọlọ́run yóò sọ ìṣẹ̀mí di fún yàn ìgbésí ayé òjà sí rọrùn so ìyẹn ká pé àwọn èèyàn sì di tọ́lọ́hùn ibẹ̀ ni ìfọ̀kànbalẹ̀ wà so kí ọlọ́run kí kò ṣàánú wa hádà wallahu alam. ẹni tí ó fẹ́ fẹ́yàwó kan tí ìyá rẹ̀ ní kó má fẹ́ ẹni yẹn tí ìyá rẹ̀ wá bá wáyàwó mi pẹ́ni tí mo fẹ́ kọ́ fẹ́ ni ṣerú àwọn ìbéèrè òun ó ṣòro dáhùn generally àyàfi kéèyàn ó mọ kí ló bí nǹkan yẹn kéèyàn ó ansa rẹ̀ specially kéèyàn ó mọ genesis nǹkan o lèyàn tó lè sọ torí pé ẹlòmíì ń bẹ tó ṣe wípé ìyá rẹ̀ tó ní ọmọ fẹ́ ẹni tó ní ọmọ fẹ́ yẹn téèyàn bá gbọ́ di yẹn fi sọ èèyàn náà ó support ìyá rẹ̀ pé ó yẹ kó tẹ̀lé tíyà rẹ̀ sọ ẹni tíyà rẹ̀ sì ní kó fẹ́ ó ṣe é ṣe kéèyàn ó agree pé ah, ẹni yẹn gan ló yẹ kó fẹ́ lóòótọ́ ó sì ṣeé ṣe kó ṣe pé tí ìyá rẹ̀ sọ yẹn kò wọlé ẹni tó fẹ́ fẹ́ yẹn nìyẹn sọ pé kó fẹ́ so a kàn lè sọ báyẹn so ti wà báyìí so èyàn ó mọ kí ni ó bí àwọn nǹkan yẹn tó fi délẹ̀ wò wípé tó o bá ti lè fẹ́ ọmọ yìí máa kọ̀ lọ́mọ dem pé àwọn nǹkan tó kí wà lábẹ́rẹ́ so kọ́lọ̀ ń kó wọlé àtòbí rẹ̀ kó ṣàánú wa then ọ̀rọ̀ ti pé láyé ọlọ́run máa ń ó máa ń fún àwọn mùsùlùmí láṣeyọrí lórí kèfèrí kí ló dé tó fi jẹ́ pé lẹ́nu àwọn mùsùlùmí ìsìn sáà dàbí àwọn mùsùlùmí àná àwọn mùsùlùmí àná wọ́n máa ń jà lórí just cause lórí ìjà àre náà máa ń jà lé ṣùgbọ́n lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ tá à ń pè ní ọ̀rọ̀ ẹ̀sìn ìjà ẹ̀sìn gangan ọ̀gọ̀rọ̀ rẹ̀ yìí ṣètẹ̀sìn Palestine ọlọ́run bá kọ́ láti obìnrin kó bá ràn wọ́n lọ́wọ́ kọ́lọ́run bá kó bá dúró tì wọ́n ṣùgbọ́n ìyàpọ̀ ọlọ́run wà ní Palestine ọlọ́run máa ń ran mùsùlùmí lọ́wọ́ lórí pé wọ́n dúró déédéé èmi láǹfààní àti bá àwọn ọmọ Palestine Palestine ní dáadáa jọjọ kẹ́kọ̀ọ́ pálapàla ti ń bẹ lọ́wọ́ wọn kì í ṣe kékeré tọ́rọ̀ bá sì kọ̀rọ̀ òun ni wá káwọn wá lọ lọ àwọn káwọn lọ jà káwọn lọ jà fẹsìn ah, ẹ̀yin lẹ ń ṣe pálapàla ẹ mú sìgá lẹ ń gbóbìnrin giri nínú kámpọ̀sì yìí lẹ ń gbá snooker lẹ ń ṣe gbogbo dákujàku tá a bá ń gbé ọkọ̀ lọ báyìí jìnjìn inú ọkọ̀ wọn yóò ju tọmọ nàìjíríà lọ tẹ bá sì ṣe sọ̀rọ̀ dọ́rọ̀ bí wàhálà ti ń ṣẹlẹ̀ ní kọ́ńtìrì wọn yẹn in fact wọn kò sí ọjà irú fi ṣẹbi lọ àwọn fẹ́ lọ́jà sójú ọ̀nà ọlọ́run ọlọ́run kì í ràn yàn lọ́wọ́ lórí máṣíà ọlọ́run máa ń ràn yàn lọ́wọ́ lórí kéèyàn dúró déédéé lórí tọ́lọ́run ìyẹn ń fìyà jẹ mùsùlùmí lágbàáyé lẹ́nu àdúró déédéé ìyapa ọlọ́run ó ń pọ̀ nínú ìṣesí wa ìlérí ọlọ́run dẹ̀ ni wípé intansurullaha yansurkum ẹ bá ti dúró dédé pẹ̀lú tọ́lọ́ ọlọ́run ó dúró tì yín yóò ràn yín lọ́wọ́ èyí tí ń ṣẹlẹ̀ ní Egypt kì í sọ̀rọ̀ ẹ̀sìn kì í sógun ẹ̀sìn ọ̀rọ̀ politics ni ọ̀rọ̀ òṣèlú ni nítorí ti yé ọ̀rọ̀ òṣèlú ní ìṣẹ̀lẹ̀ ní Egypt kódà àtẹ̀yìn bá tún kí ọ̀pá bọ ìsà lórí tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn gan àtúnrà àwọn neighboring countries Islamic countries kan tó ń dàbí pé wọ́n láwọn náà sponsor kìnìyẹn gan so wallahu alam so ọ̀rọ̀ politics ni so kì í sọ̀rọ̀ àwọn náà máa ń tán bára wọn fà láàrin ara wọn bẹ̀ so ọ̀rọ̀ òṣèlú ni so ti yí wa báyìí so kọ́ lọ́wọ́ la tóbi rẹ̀ kó sànù wa bábíọ́lá bí wọn ò ṣe gbéjọba bábíọ́lá yàrá ìwọ́rọ̀ òṣèlú nu mùsùlùmí ni Bàǹgídá àbí kìí ṣe mùsùlùmí wọn ò sì gbéjọba fún káwa ní à ń gbógun tẹ̀sí iye jáde ṣe mùsùlùmí náà méjèèjì so Abíọ́lá náà tó sì jáde bọ́ta tóun náà sọ wípé òun ti di pírẹsidẹ́ǹtì yàrá òpó náà ti fa olóòtú òfin nu so ìyẹn túmọ̀ pé kò sẹ́ni tó fi o tó fi òjò lọ tó bá yẹ pé mẹ̀kúnnù kan náà lọ jáde wọ́n gbé náà ni so nínú òfin olórí ò gbọ́dọ̀ pé méjì ẹni tó bá sì fẹ́ kéèyàn ó sì nànà ìmọ̀ràn burúkú náà ni wọ́n fún yàn pé jáde lọ declare ara rẹ lọ declare tiwọ náà sì mọ òfin tó wà tó bá yẹ pé láyé alágbádá tiẹ̀ ni ó sì dá a lè fẹsẹ̀ a lè fẹ láyé ológun kàkà kílẹ̀ òkú ilẹ̀ ọ̀sán ni ọ̀rọ̀ sọ́jà pé kò sí onítọ̀ òfin yóò gbé ọ so látara àdéhìlẹ gbogbo àwọn nǹkan yẹn politics ni òṣèlú nu tẹ bá wa kọwọ́ bọ̀ ẹ wàá lọ àwọn nǹkan míì tí ò ní yé yín lábẹ́lẹ̀ ẹ wàá máa gbọ́ pé wọ́n grant Babangida ní interview kan lọ́dún kan lórí ọ̀rọ̀ June twelve ẹ̀rọ ọlọ́run sí bàmí ìgbà tí wọ́n á ń sọ àwọn who is who tó wà lórí pé kó má gbélé kó má gbé fún èèyàn wà pé subhanallah orílẹ̀-èdè iṣẹ́ rọ́rọ̀ òṣèlú oníkálukú èyí tí ó fẹ́ fọ oníkálukú òun náà ni so kọ́lọ́wọ́n wọlé àti obìnrin kó ṣàánú wa eléyìí tá a sọ yìí kì í ṣe pàfi yẹpẹrẹ Abíọ́lá kọ́lọ́wọ́n bá kó bá àforíjì nínú olówó tèmi sì mà kọ́ fẹ́ràn ayé ọ̀fẹ́ràn èèyàn ọ̀fẹ́ràn mẹ̀kúnnù mi ò tí ì rẹ́ lómi ní Nàìjíríà lẹ́yìn gbàtà Abíọ́lá ti fàyè sílẹ̀ kì í ṣe pàà ń sọ àwa bẹnẹfìtì nínú owó rẹ̀ lọ́nà kààbọ̀ mi nílé ẹ̀kọ́ ta lọ so akẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ akẹ́kọ̀ọ́ gbádùn bí ọmọ olówó láìsàn tẹ́ ń kọ́ bọ̀ kọ́lọ́mọ bá kọ́ ọlá tó bẹ̀rẹ̀ kó bá foríjì kó bá yọ́nú sí èyí táwa náà sì ń ṣe yìí kọ́lọ́mọ bá yóò ní commission bẹ́ẹ̀ so kọ́lọ́mọ bá kó bá san lẹ́sàn kó bá foríjì kó bá yọ́nú sí so ọ̀rọ̀ òṣèlú ni tó ń ṣẹlẹ̀ ní Egypt tó ti wà báyìí ìlérí ọlọ́run kò kúrò ńbẹ̀ nǹkan sọ̀rọ̀ láàyè sọ̀rọ̀ kan ọlọ́run dúró ti mùsùlùmí ọlọ́run sì ń dúró ti wà ọlọ́run má para lẹ́yìn wa so hada wallahu alam. ọ̀rọ̀ ti ń lọ ní àwòsílẹ̀ ń béèrè yẹn. <laughs> ọlọ́run kọ́ ṣàánú wa ṣe eré yùn ẹja máa mọ ibi tọ́rọ̀ òun ó gúnlẹ̀ sí ló ti yé àwọn kan ti sọ pé àwọn ò fara mọ́ nígbà àwọn òṣìṣọ́ pé kán wá fi ọmọ yín lọ́dún mẹ́tàlá èwo ní ìmáàmù <laughs> èwo náà nínú ṣẹ̀ríà Islam bó tilẹ̀ jẹ́ wípé ojú tèmi kọ́kọ́ fi wo ọ̀rọ̀ òun kọ́lọ́run ṣàánú wa ládùúrú gbogbo ohun tí ń ṣe wá Nàìjíríà sọ̀rọ̀ ọlọ́mọ ọdún mẹ́tàlá ni wọ́n yẹ kán mọ ẹ̀ tìbẹ́tì ojú tèmi kọ́kọ́ fi wo nìyẹn ṣe èyí ò ní kàn tí ẹ bá ṣe pé àìmọ̀ tó kàn ebi ń pa àwọn èèyàn ìyà ń jẹ àwọn èèyàn ọ̀rọ̀ pé sàlẹ̀ fọlọ́ ọmọ ọdún mẹ́tàlá ọmọ ọdún mẹ́tàlá ẹ wálẹ̀ wá ń dìbẹ́tì gbogbo sítìn tẹ bá ń jókòó lẹ́tùmọ̀ gbà láwáǹsì lérí ọ̀rọ̀ pé sàlẹ̀ fọlọ́ ọmọ ọdún mẹ́tàlá nǹkan lọ́kọ lù yìí ẹ lọ fọ́ ọmọ ọdún kan so ojú tí mo kọ́kọ́ fi wọ̀rọ̀ yẹn nìyẹn pé ṣé n ti ń kàn nìyẹn àwọn èèyàn mi àwọn èèyàn ń sọnù Boko Haram òsè Boko èmi àwọn èèyàn ń sọnù lójoojúmọ́ ẹ lọ ń dìbẹ́tì lórí ọ̀rọ̀ ẹ fọmọ ọdún mẹ́tàlá àlẹ́ fọmọ ọdún méjìlá ẹ àwọn kan wọ́n wà máa ágíù ẹlòmíì wọ́n lè yọ kúkú síra wọn lérí ẹ̀ so ojú tèmi kọ́kọ́ fi wò generally nìyẹn ṣùgbọ́n islamic point of view nínú islam kò sí nǹkan tó burú mbẹ̀ ìyẹn náà ń pè ní marriage to minor kò sí nǹkan tó burú mbẹ̀ tí o gba àwọn májẹ̀mú tí islam fi lẹ̀ tí o bá ti wà mbẹ̀ so kọ́lọ́n wọlé àtọ̀bẹ̀rẹ̀ kí o ṣàánú wa hádà wallahu alam mi ò lè sọ. ìfìrí àwọn ẹlẹ́bọ tó ti ṣáájú tí wọn ò gbọ́rọ̀ ọlọ́run tó amúròhùn ìlàlá ọ̀rọ̀ wọn ọwọ́ ọlọ́run ló wà só ti yé báyìí ọlọ́run ló mọ bí ó ṣe ṣe ìdájọ́ wọn. èèyàn bá fẹ́ kírun èèyàn wọ mọ́ṣáláṣí èèyàn fẹ́ kírun àìlà àbí irun àlàásùrè wọ́n ti wá kí okùn rákà kan àbí èèyàn wá bá rákà kan rákà kan téèyàn bá lè yóò fi ṣe àkọ́kọ́ tèèyàn téèyàn bá ti wá dìde èyàn ó ké fàtí èyàn ó ké sóra sí èyàn ó wá jókòó yóò di méjì èyàn ó sàtáyà èyàn ó wá dìde èyàn ó wá ké fàtí ànìkan fún méjì tó kù èyàn ó wá sàtáyà èyàn ó sàlámà tó ti yẹ bẹ́ẹ̀ yẹn ó ṣe ṣe nìyẹn subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.